بسم الله الرحمن الرحيم الحمد لله الحي القيوم الكاهن قبل أن يكون الكون كاهنا وكان كاهنا بعد أن كان الكون كاهنا وسيكون كاهنا بعد أن لا يكون الكون كاهنا ولا يكون كاهن كاهنا إلا أن يقول له كن فيكون بديء السماوات والأرض إذا قضى أمرا فإنما يقول له كن فيكون مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون أحييكم بتحية السلف الصالحين والخلف المسلمين والمؤمنين قائلا السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún Ọlọ́run ìkẹ́ rẹ̀ àtọ́lá rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad ọmọ báwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àtọ́bá gbà nábì gbọ́ lẹ́yìn eléyìí a kí àwọn tí a gbọ́dọ̀ mọ́ kí wọ́n wọn ò sí láàrin wa àgbọ̀rọ̀ mọ́ kí wọn àtàwọn tó pé wọ́n ń bẹ láàrin wa bí wọn ò jókòó tí wàá àgbọ̀rọ̀ kí wọn àtàwọn tí wọ́n wà láàrin wa tá a jọ jókòó mo kí gbogbo ìran mẹ́tẹ̀ẹ̀ta mo kí àwọn tó dá Ìlọrin Islam lẹ̀ àwọn tó jagun ẹ̀sìn àwọn tó ṣiṣẹ́ ẹ̀sìn àwọn tó ṣe wàhálà ẹ̀sìn tí Ìlọrin fi ń jẹ́ Ìlọrin kò sápọ̀nlé gbogbo nǹkan tó wá fẹ́ fi ròyìn lọ́rin tó wá fi pọ́n ìlọrin lé ọ̀gá àpọ́nlé òun ní Islam nínú Islam yẹn wọ́n ní kéwú orúkọ tó kó gbogbo ẹ̀jọ́ ní Islam àmọ́ nínú Islam tí gbogbo àjọ ń ṣe wọ́n ní Ìlọrin kéwú tọ́lá Islam kan bẹ tí ó sì kéwú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run fi pọ́n lọ́rin lé ó fi Islam pọ́n yín lé ó tún fi kí ó náà pọ̀ yín lé àwọn tó wá bẹ̀rẹ̀ látòrí àfáwa àgbà ṣéwà alim rahimahullahu ta'ala wa adkhalahu fi fasihi jinnani tó dórí gbogbo àwọn tó dé lẹ́yìn wọn àtàfà yorùbá àtàfà tápà àtàfà wúsá àtàfà fúlàní àtàfà ẹlòmínà gbogbo òran tí ń jẹ́ lọrin tí islam gbá gbogbo wọn jọpọ̀ tó unite gbogbo wa tí gbogbo kálukú fi lè fẹ́ra wọn yorùbá ti fẹ́ tápà tápà ti fẹ́ yorùbá yorùbá wọnú àwọn kò tiẹ̀ sí kò sí yọ láàrin ara wọn ìsìláàmù ni ńlọsọ alẹyọ kan ọlọ́ni ọlọ́ni wa'tasimu bihablillahi jami'a wala tafaraku ìdúnwọ̀n lọ́ni pé wàtúkúrò ní ẹ̀mẹ́tọ̀ Allahi alaykum إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا أفرة من النار فأنقذكم منها Ọlọ́run ní ẹ bá wọ mẹ́tẹ́lẹ̀ ni ọ̀tọ̀ ni tẹ́ ń bá lọ àmọ́ àwọn ènìyàn torí kádàkọrú wọn ara tí ọmọ jẹ́ máa rántí àwọn tí wọ́n ti ṣe iṣẹ́ àlìjẹ́ náà táyà náà lè kọ́ṣe wọn tí wọ́n dórí àwọn tí wọ́n ń bẹ lónìí àwọn èèyàn pọ̀ tí wọ́n ti lọ náà wọ́n sọ pé lọ́rin ẹ sọ bàbá Kamal ẹ sọ bàbá before bàbá Kamal bàbá Tajul eh, Adab Tajul Ulum Tajul Ilm ẹ sọ bàbá Adam àlè lórí bí ògbé lọ́rin Ìlọrin náà ló pòdùsẹ̀ ibi àwọn tó lọ tẹ̀dó sí ọlọ́run tó sọ di ìlú Islam tí ì bá ṣagége tí ì bá ṣe agége ní àárín Èkó tí kì í bá sì ṣe lé kéwú bàbá alágége nínú agége iyì wo la fẹ́ fi pọ́n Èkó lé pé Islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ṣe fún yín tọ́lọ́ fi wọ́n pọ́n ìsìláàmù lé tí wọ́n ti lọ ọlọ́mọ ìyọnu sí wọn àwọn tí wọ́n ń dábìrà àná àpọ̀ lọ́rẹ́ tí wọ́n tó ń dábìrà lónìí àwọn àfa ńláńláńlá ẹni tí ò gboyè pòfẹ́sọ̀ tó wà dípò pòfẹ́sọ̀ àti pòfẹ́sọ̀ tó ṣe fi ṣe yọràn pòfẹ́sọ̀ tó ṣe fi ṣe yọràn torí pòfẹ́sọ̀ mi wà kò ṣe fi ṣe yọràn pòfẹ́sọ̀ rẹ ti dà lórí rú kọjú ọmọ tí ń pè ní islam wọn èyí láwọn pòfẹ́sọ̀ fẹ́ pé wọ́n ṣe fi ṣèyànràn ní islam ọlọ́run gbogbo wọn àti dàkátìrà ni àtàwọn míì ni tí lórí ẹ̀fẹ́ pé bí ọ̀gbálẹ̀ kí ó kọjá ó sì ń wúlò ní àdínì àtàwọn tó kàwé àtàwọn tó kéwú tọ́lọ́ fi pọ́n islam lé ọlọ́run mọ́yẹ̀yẹ nìkan kan wọn ọ̀rọ̀ wa ò ní pọ̀ ṣùgbọ́n tọ́pìkì tí ó mú wáyé wọ́n ní bàbá wa bàbá wa emir afidahullah kọlọmbà ní sọ wọn kọmọ dojú tí wọn àgbọ́dọ̀ mọràn tí wọn a fi wọn kí gbogbo àwọn àgbààgbà láwọn tó dúró tí wọn nínú lóyè àti káàkiri gbogbo Kwara Ọlọ́run kí ẹ̀mí bàbá náà gùn ní agbègbè tọ́lọ́mbá fúnyàn lọ́ba tọ́wá ẹ̀sìn agbára ni tí ó bá lè fi ọba yẹn pàtàn ẹ̀sìn agbára ni kìí ṣe pé ọba kẹ́kẹ́ já wá láàfin tọ́jọ́ wípé ẹbọ wọn máa ń ṣe mẹ́ lọ́ba di táìmù kan lọ́ba kan bá já wá ọkọ rẹ̀ bá ń jẹ́ Maruf àbúkọ rẹ̀ ń jẹ́ Zakariya lọ́ba ṣèèṣì kéwú àbóhun tó kéwú ó ṣèèṣì dọ́ba títí yóò ṣe ó ṣèèṣì dọ́ba kódà bí èèyàn bá jẹ ọba nílọrin tí ọba mọ kankan ní oké ó ti kéwòn ẹrù ẹ mọ̀ pọ́ bá àtàn ní ààyè yẹn ọlọ́run ní kẹlẹ́bó débẹ̀rẹ̀ lájọ wọn ti ń jọba nílọrin àmẹ́rù wọn ń jẹ àwọn ọba ilẹ̀ Yorùbá òye sàmẹ́rù ọba tọba lórí òòṣà ni ètò bá sin lọ́n tí ó sòsà ó làmẹ́rù torí àmẹ́rù ó náà ní ọba táwa lè fira wa sí lábẹ́ tábà ti gbọ́ àmẹ́rù báyìí àgbọ̀dọ̀ wọ́n máa tẹ̀lé ṣùgbọ́n bá tọ́ pé ètùtù ló gbé wọ orí àpèrè tó wà kó tó jọba adéhùn adéòsà ni ó sì tún wá ní igbákejì òsà wọ́n mùsùlùmí wá sọ pé ọba tiẹ̀ ń gé sọ́ba rẹ orí rẹ ni ò pé àbíkọ́ ọmọ ọmọ tó ń ṣe ó lé àmì ìrùtà arílé rí àyè òun náà lẹni tó jẹ́ wípé ọlọ́run ọba fi sí lọ́rin bí àti gbogbo òlú tí wọ́n lè fi orí àpèrè yẹn tí wọ́n lè pàtàn síláàmù mẹ́ pé lájọ wọn ti ń hàn lájọ wọn ti ń ṣe síláàmù ni wọ́n lè pàtàn síláàmù díẹ̀ pẹ̀lú wo kéré látijọ́ tó ti yí sí síláàmù wọn ò gbàfẹ́ lẹ́bọ ẹ gbọ́ mi yé nìsín ṣùgbọ́n kọ̀dà bí Ìlọrin ìjọ Ìlọrin fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn lè bẹ̀rẹ̀ sí jọba ẹ gbọ́ mi sìn kùránì ló fi jọba ẹ̀sìn lè jọba àwa change ni ọmọ Oòduà làwa nílùú o òsàbẹ́ ta wọ́n sì ń gbé bọ̀ láti Ilé Ifẹ̀ nígbà wọn dé Ògùn dìgbàrú wọn já òsàbẹ́ ta wọn wọn já abẹ wọn gbé kan wọlé ṣùgbọ́n gbàtọ̀ ya apadà jẹ ọba kan Ifá gan ló tún wá ní ẹni yẹn Ìsìláàmù ni ó ṣe wọn ò sì gbọdọ̀ dà sàpé ifá máa rìn rèdèrèdè gbà mí a sì máa sọ jákujàku gbà mí lọ́tọ̀ ọlọ́run sáà ni ọ̀sọ̀ jákujàku tiẹ̀ tó wá jẹ́ dáadáa fáwọn mùsùlùmí wọ́n di fáàní nífà bá ní ọmọ kan ń bọ̀ ọmọ yẹn ẹ má dà láàmú o ọmọ àwọn àfáàní ké ó ní ọmọ ké ìrún ní ọmọ kí wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ táǹpà rẹ̀ bí àti tìfa bá ṣe ti àti àyè ifá dé àyè kùránì nù wọ́n bá bí ọmọ lóòótọ́ ká tó bí ọmọ hùn àwọn tó bí ọmọ yẹn wọn ọ̀rọ̀ ọmọ bí àgbà táwọn afá tó ṣàdúrà fún àwọn afá táwọn ń preach Islam káàkiri tí wọ́n ń polówó Islam káàkiri àwọn lọ́ba wa pè wọ́n á ṣàdúrà fọba ọba wa bímọ ọmọ yẹn wọ́n á pè ní lámúye lámúye fẹ́ pè ní pé àlọ́wù mọ́hìyè Allahu mọ́hìyè náà fi pè ní lámúyè so ìyẹn wá jọba lágbà tó ti wá jọba ní Islam tó wá ń rìn nílùú wò tẹ́ bá ti wá fẹ́ jọba níwò ìjọ jimá ni ó sì kọ́kọ́ wọ jimá náà so àkọ́kọ́ jimá níwò ọba lókì tọ́rọ́bá yẹn kéwú ẹ̀gbọ́n mi yé ó kéwú ìmáàmù ni ìmáàmù àkọ́kọ́ ń àti máàmù àkọ́kọ́ yín di ọba ni ibi àti tá a ti bẹ́yìn lọ́rin kẹgbẹ́nu tá a papọ̀ ìdí e official ìdí e official central mosque pé wọ́n ọ̀kọ́ kírun àkọ́kọ́ ń bẹ̀ ọba ni ṣùgbọ́n gbà tọ́ba yẹn bísí pẹ̀lú ààfin wọ́n ń gbé ẹjọ́ wá wọ́n ń gbé gbá wá ó ti wá kọ́ àwọn ọmọ rẹ̀ kan kéwú ó wá mú kan ọmọ rẹ̀ ó wá ní kọlọ́mọ jẹ̀máàmù so bí bá ṣe sọ̀rọ̀ níwò ninety nine percent ẹ̀ fẹ́ ń jẹ̀máàmù ọmọ ọba ni so náà fún mi pé mọ́sálásí central mosque yẹn ní mọ́sálásí ọba torí pé ilẹ̀ ọba kan torí pé títì jẹ́ láàrin àná aláwọ̀ pé títì jẹ́ láàrin ara ilẹ̀ ọba ibi yẹn kó òòṣà tí wọ́n kó bọ̀ láti fẹ̀yìntì ní wọ́n ń pè nílé abọ̀ òòṣà ní wọ́n ń pè nílé babasa ilẹ̀ gbogbo òòṣà wá wà ọba tó wá jẹ yẹn lọ́wọ́ pa gbogbo òòṣà yẹn rẹ́ gbàtọ́ pa gbogbo àwọn òòṣà yẹn rẹ́ ọwọ́ ni wọ́n fi ojú òòsàn gangan náà fi kọ́ central mosque so central mosque ìwó òòsàn ní bẹ́ẹ̀mbẹ̀ tẹ́lẹ̀ kọ́ba tó sọ pé wọ́n fẹ́ òòsàn mi. so àdúgbò ọ̀dọ̀ ọlọ́run pé àwa náà nítàn rí nípa Islam àwa dúpẹ́ pé ibi táwa yìí náà ọmọ ìyá kan náà jọ ni wá torí tí mo ń sọ ọmọ ń lórí pa lára Islam àwọn aráàlú. Islam tá à ń ṣe ilẹ̀ Yorùbá lónìí àwọn àyè bíi márùn kan ló ti yàtọ̀ tá a bá gbà yìí pé Ìlọrin ilẹ̀ Yorùbá náà ni Islam Ìlọrin yàtọ̀ láàrin ilẹ̀ Yorùbá sotiye ó lágbára ju Islam ìsàlẹ̀ yòókù lọ tẹ́ bá ti wá kú mbẹ mẹ́rin tó kù bí ṣe máa tó yìí bọ́n ṣe lágbára síra wọn sí. Si ni mo sì fẹ́ máa tó yìí so lẹ́yìn Ìlọrin tí wọ́n bá ń pé Ìlọrin náà wo ilẹ̀ Yorùbá ni ẹ̀gbọ́n mi á ní bẹ́ẹ̀ ni tó bá dúpẹ́ pé mùsùlùmí ni ẹ́ bẹ́ẹ̀ bá sì pé ilẹ̀ Haúsá á bẹ́ẹ̀ ni àṣàdùpẹ́ pé mùsùlùmí sá ni á tẹ́ bá ní ilẹ̀ Fúlàní ni bẹ́ẹ̀ ni Fúlàní náà sá ń gbé bẹ́ẹ̀ àṣàdùpẹ́ gbogbo wa kí ni wá o mùsùlùmí ntí ọ̀bọ̀ ọ̀nù jẹ́ ni pé ó lè mú mùsùlùmí kó ń bẹ́ẹ̀ ìran téèyàn rí ọ jẹ́nu islam wa kò nítumọ̀ àbílí islam làhábàlì ìsìwáwó islam ti tún wa bí àdúgbò ọ̀dọ̀ ọlọ́run tábà mú lọrin tán ìwò lọ́kàn àti èèyàn ṣe hẹ̀ ó ṣe hùn ìwò lọ́kàn ìtàn wọn ó gbé ẹ̀sìn pọ̀ tó lẹ́yìn náà lẹ́ ká pé káwọn bá sọ̀rọ̀ jù ká sọ pé ìwó àti ọ̀fà ṣùgbọ́n o ìtàn wo òun ló súnmọ́ lọ́rin jù ẹ̀gbọ́n mi yé kó tó kọfà níbi ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ kéwù lẹ́yìn náà láìsẹ̀ a máa mú àwọn ìlú tí wọ́n jọ rí bákan náà bíi Ṣakí Ẹ̀dẹ́ kílódé kò sí kan nù wọn tí èsì ìlú Islam bí ba ṣe ń sọ̀rọ̀ àmọ́ wọn ò ní ìtàn tó tó ti Ìwó wọn ò sì ní ìtàn tó tó lọ́rin ẹ̀gbọ́n mi nìsín tó bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fáwọn àlù àwọn àlù táwọn kékeré gan wọ́n ń wò wọ́n pé ah ẹ sì bójú gbogbo south west jẹ́ ṣe gbogbo south west gbogbo ilẹ̀ Ìgbò plan èèbó gan tó mú christianity wà ní pé bẹ́yìn ará north ọ̀bà jẹ́ kí christianity ọwọ́ ọbẹ̀ àwọn ó sì pa islam rẹ̀ ní kíni o south àmọ́ lọrin bá àwọn lójú jẹ́ àwọn ìlú yòókù náà ṣe kíni o ọba àwọn lójú jẹ́ tí wọ́n bá wọn rìn láàrin south generally àbí wọ́n ń rìn láàrin south west nìkan nílẹ̀ káàárọ̀ òjíire tá a bá ti dáwọn àlù àmọ̀ pé Islam tẹ́lá àwọn àlù tó mọ̀ ń dákọ̀ yìí àwọn náà làwọn àlù tó tóbi jù lẹ̀ káàárọ̀ òjíire kò sí ìlú tó jù wọn lọ bẹ́ẹ̀ bá sọ pé Ìbàdàn mùsùlùmí lọ́pọ̀ jù Ìbàdàn Èkó tẹ́ rí nǹkan mùsùlùmí lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ọmọ ìwà kiri yóò ní láàrí ju wọ́n rọwọ́ mú ju níbi owó àtìpó ju mùsùlùmí lọ ní Ògùn State mùsùlùmí lọ́pọ̀ jù bẹ́ẹ̀ Ọ̀yọ́ state mùsùlùmọ́pọ̀ jù bẹ́ẹ̀ Ọ̀ṣun state tá a bá sì ń sọ ilẹ̀ south west mẹ́fẹ̀ẹ̀fà state mẹ́fẹ̀ẹ̀fà state tó ló ń ka jù mùsùlùmọ́pọ̀ jù bẹ́ẹ̀ ti ṣe Lagos state state tọpọwọ́lé náà lọ́yọ́ state mùsùlùmọ́pọ̀ jù bẹ́ẹ̀ Ogun state mùsùlùmọ́pọ̀ jù bẹ́ẹ̀ Ọ̀ṣun state méjì tó kù tí wọ́n lẹ̀ wọ́n pọ̀ ẹ gbọ́ mi wé wọ́n lè mọ́tò state kan náà àwọn tí mo ti kọ́wọ́ dá kan so tẹ́ bá pa gbogbo south west pọ̀ mùsùlùmọ́pọ̀ jù bẹ́ẹ̀ tábà tún wá jẹ Ìlọrin pọ̀ mọ́ alágbára ni a o wọ́n bá ní ilẹ̀ káàró jire gbogbo bí wọ́n ti ń sọ Yorùbá tọ́lá àwọn mùsùlùmí àwọn iṣẹ́ lẹ́yàmẹ̀yà níjọ́ tí n bá ti rí ọ ọba máa sọ pápá tọ́sà ń kírun ọgbà pé láì láì ilẹ̀ ọlọ́run rẹ̀ sólò láì ọmọ ìyá mi ni ọ́ a sì gbọ́dọ̀ ṣọ́ra ẹ má jẹ́ wọn ó gbè sí alínú o movement wà tí wọ́n ń sanwó rẹ̀ tó ń ṣiṣẹ́ lórí Ìlọrin project wa, táwọn èèyàn kan jókòó lé lórí wọ́n sì rérò kójọ wọ́n ní ẹni tí wọ́n ń train tí ó jà wọ́n ń kó oògùn jọ wọ́n tún ń kó máa jọ nítorí yín lọrin téèyàn bá separate Yorùbá kúrò lára Hausa àbí Fúlàní ní Ìlọrin ẹ fẹ́ ta ayé Ìlọrin ẹ fẹ́ ba ayé Ìlọrin jẹ́ ǹjẹ́ ń pè ní Ìlọrin bá bá ba yín ṣe bá ṣe ń bá bọ̀ ǹjẹ́ ń pè ní Ìlọrin ẹ lè yá tẹ́lẹ̀ ìṣọ́mọ́ àlè kí ló dé táwọn bàbá yìí fi yíìsì láti gbélé ọ̀hún débi tó dé wọn kọ̀nsídà Yorùbá àbí Haúsá kí ni wọ́n kọ̀nsídà Islam ẹ̀sìn ẹ mẹ́jọ wọn á dé ká máa lu ọgbọ́n tí ọ̀tọ̀ gbọ́n fún yín ẹ̀yin lẹ́sìn gbọ́n jù ẹ lálàáfíà nílùú yìí adẹ́kọ̀ọ́ ni wèrè kan wà dé wà ní ẹ̀yin Yorùbá ẹ̀sìn á máa wòran ìtàn wo ló fẹ́ pa ìtàn wo ló dùn pa ìtàn wo ló dáa ìtàn wo ló gbé rẹ̀ ẹ̀bọ̀n mínísìn ẹni ọlọ́run bá gbé gbà fún tó ọba lọ́wọ́ gbà ọwọ́ nítàntàn ní ọjọ́ gbà ayé rẹ bẹ́ẹ̀ ta ni ẹ̀yin tọ́lọ́run jọ gbé gbà fún nílọrin lónìí ìrẹ̀lẹ̀ yìí mùsùlùmí ẹjẹ́ haúsá o ẹjẹ́ fúlàní o ẹjẹ́ tápá o mùsùlùmí sáà ẹ gbọ́dọ̀ yá àdúgbò ọ̀dọ̀ ọlọ́run lórí èyàn ẹ sì máa dúró lórí torí gbogbo tá a rí nílé ayé gbogbo tá a rí àdàlàyé àpànájọ kan ní tí òun náà ni most important iṣẹ́ ń lọ lórí Ìlọrin o orílẹ̀-èdè wọn náà fẹ́ gbé dìde orílẹ̀-èdè Yorùbá náà fẹ́ gbé dìde àwọn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń pariwo lọ́wọ́lọ́ Yorùbá lè lọ possibility kí Nàìjíríà fọwà Yorùbá lọ lọ́tọ̀ Ìgbò lọ lọ́tọ̀ Haúsá lọ lọ́tọ̀ all possible tó bá lọ ọlọ́mọ jẹ́ kí Yorùbá wà lọ́wọ́ àwọn tí wọ́n ní àyà lọ́wọ́ yìí Yorùbá mi ò yẹ yìí àwọn tí wọ́n ní kí Yorùbá máa lọ ní ìsìn tí Yorùbá bá ya Yorùbá ò gbọ́dọ̀ wà lọ́wọ́ wọn wọ́n balẹ̀ ayé jẹ́ wọ́n pààyàn tí ó pọ̀ tọ́lá wọn wọ́n ń ṣiṣẹ́ kéèṣe nítorí ọmọ Yorùbá àmọ́ wọ́n ń lo ìtọ́mọ Yorùbá lé láìkì tí wọ́n lè fẹnu kò lè lórí pé torí yín náà ni ó torí òmìnira yín torí kẹ́ ẹ lè dá wà torí kẹ́ ẹ lè gbádùn afẹ́ gbádùn lóòótọ́ kò sí tó burú bí ká dáwà ká pín ìdáwà wa ò ní tàjẹ́ lẹ̀ tí ọba fa orin wa tásìkò rẹ̀ bá sì tó àmọ́ a lè kóra wa sọ́wọ́ ẹ̀yìn tẹ́ ẹ ti mọ tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ tó fi lọ̀ wá. ó la sọ fún wọn àwọn tá a wí oògùn ni wọ́n bìlífù pé òun lógún tá a fi lè proud nílẹ̀ káàró òjèrè ká padà sídìí oògùn látàáyé èṣù láàlú ṣàngó tó pokùnso oògùn látàrí ilé rẹ̀ ti dàrú olómi ńlé omi tọ́nọ́mà ọfẹ́ jẹ̀wẹ̀ ọlásọ gíní gbogbo ẹ̀ gbogbo agbádá lónílé obìnrin kì máa bóra ewé ní bẹ́ẹ̀ àwọn àfáà àti àti ń dákọ téèyàn lè fi okùn ẹ̀ hàn àbáhùn tó fi lè ròyìn wọn bẹ́ẹ̀ dákọ Àbúbákírì bẹ́ẹ̀ dákọ mọ́rámù Màlíkì bẹ́ẹ̀ dákọ sheikh adam ali lórí sheikh tajul adabi bẹ́ẹ̀ dákọ sheikh bàbá kamalu dina adabi bẹ́ẹ̀ dákọ àwọn tí ń bẹ ń bẹ bẹ́ẹ̀ lónìí àbáwọn tó ti lọ lánàá kò sí kankan tẹ́lẹ̀ fi ròyìn rárá àdá ìròyìn orí pípé ìròyìn ẹni tó ṣe wà láfẹ̀sìn ìròyìn ẹni ọmọ náà láàmà fi ròyìn wọn tá bá fẹ́ ròyìn àwọn tí wọn láwọn fẹ́ẹ́ ní àmà padà sọ́dọ̀ àwọn àmọ́ tí wọ́n ní kí ni ẹni wọn ò ní lẹ́tà bẹ́ẹ̀ fi wọn wọn máa nǹkan kọ́ lẹ̀ ibi àwa ti gbẹ̀sìn wọn máa nǹkan kọ́ lẹ̀ àbí lábáwò ní lẹ́tà àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀sìn wáyé ìsìláàmù wáyé lọ́kọ́ mú ká le kọ nǹkan lẹ̀ lọ́kọ́ mú dé nàìjíríà ẹnìkan kan ṣáájú wa ó mu ó lò ìlọrin lò bá wa nílọrin arabic ni wọ́n fi máa kọ gbogbo tí wọ́n bá kọ tó bá fẹ́ kọ yorùbá lẹ̀ alùpùpù àtàwọn ìkọ́ bàbá tó bí ìyá alágúnmu ni ó wà ní àkáǹtì àgúnmu gan àkáǹtì àgúnmu Ah, alifata ha ha gaye domago ago mẹ́rin domate mú ago mú ibà alifakẹsọ yìí yìí alifakẹsọ yìí bá àfàṣà bá ago mú ibà ó sì pọ̀ gbọ́ ẹ̀ lẹ̀ tó kílẹ̀ àbáyé ńgbà tí abc tí yorùbá lọ yá abidi lára rẹ̀ tí ò tí ì dé yorùbá ò ní lẹ́tà yorùbá ò ní education education ni any nation fi máa ń ṣe kí ni ni fi máa ń grow ni fi máa ń develop nílé ayé fi máa rọ̀ wọ́n lọ́rùn àbí ní wọ́n fi máa ń ní ọ̀làjú tẹ́lómi lè tó lè kọ́ṣe ọ̀làjú òbó òṣè kọ́ṣe ẹ̀yẹ́ Yorùbá tẹ́lá bí léèrè nípa sáyẹ́nsì ìsọkúsọnú sáyẹ́nsì Yorùbá tẹ́lá gba ìjọ fún yín tẹ́lá kó lẹ̀ láì ẹ̀rẹ̀ rìn tẹ́fẹ̀ rẹ̀ rìn yó àfi kápẹ́ náà bá ti lọ léèwé àbẹ́ẹ̀ lọ lé kí ó tẹ́lẹ̀ nígbà Yorùbá bá sọ fún yín pé ìfẹ́ ń bẹ̀rù lójúmọ́ ti máa wá tẹ̀fẹ́ ẹ̀fẹ̀ travel lọ́fẹ̀ ẹ̀ lọ sùn kó lè dàsùkò àsùnbà kẹlẹ́ máa wọ́ọ̀tì báwo ni ojúmọ́ ṣe máa máa wá láti kíni dìdìrì tó ń lọ ọ̀fẹ́ tó ń lọ owó bó ojúmọ́ ṣe wọ́n ṣe bọ́ bá dúró lọ́rin ò ní rí bójúmọ́ ṣe máa wá bó ṣe máa wá láti Ifẹ̀ náà ló ṣe máa wá láti lọ́rin àti wo wọn àmọ́ geography tó kó wọn kọjá níjọ́ wọn kọjá afẹ́ wọn á nífẹ̀ẹ́ lójúmọ́ ti ṣe kíni wọ́n bá tún bẹ̀rẹ̀ theory creation pé ọlọ́mọ sọ geography fa láàrin Yorùbá geography Yorùbá ni o ọgbọ́dọ̀ wọ́n gbọ́gbó wọ́n sì pé fa lórí gbọ́gbó ni o ìwọ tó bá ń rí báyìí ni wọ́n máa ṣépè kọ́mẹ̀ntì gbogbo ìpè ni wọ́n máa ṣẹ́ ẹ̀mọ tí Yorùbá gbàgbọ́ pé bí ayé ṣe rí Yorùbá ní adìẹ ọkàn bọ̀ sórí omi ni wọ́n wá bẹ̀rẹ̀ sí tán ìpẹ́ lórí omi gbogbo mẹ́ta tó dákọ̀ ní ọ̀pọ̀ sómi adìẹ kí ni ẹ wà sórí omi níbo adìẹ ti wá bóyá ló pè é ṣe dúró lórí omi wọ́n wá nígbà tí adìẹ wá bẹ̀rẹ̀ sí máa tan ìpẹ́ lórí omi ẹnu ibi tó wá tan ìpẹ́ déhùn náà ni ibi táyé fẹ̀ dé ibi tó ti wá ń fẹ̀ lọ́hùn náà fẹ́ wá pé ibi tó ti bẹ̀rẹ̀ sí máa tá tọ́bẹ̀ sì máa fẹ́ lọ wọ́n ní ife ọ̀dà bàbá àwọn lọ́sẹ̀ Yorùbá lẹ̀ wọ́n lọ wèrè ní ẹ̀hún wọ́n mọ bí Yorùbá wọ́n wa ti wá o lọ́wọ́ láti Egypt bẹ́ẹ̀ ni lọ́wọ́ láti Saudi bẹ́ẹ̀ ni Saudi Egypt Africa Egypt ló súnmọ́ Africa Saudi òkè náà lọ́wọ́ ni ti Egypt Egypt tó bá di eléèrè láwọn ẹlẹ́bọ orí oríkè ti dàrú wọ́n à ní nínú ìgbàgbọ́ Yorùbá kí sí ìgbàgbọ́ Yorùbá ìgbàgbọ́ ẹlẹ́bọ inú kiri Yorùbá wọ́n ní Oòduà tó ṣe gbogbo àwa ìkalẹ̀ tẹ́lẹ̀ bá wọ́n mọ́ ńlá ni á séènì ló fi sọ̀kalẹ̀ láti kíni látọ̀run àà kí á ní èrè òfin máa gbọ̀rún padà tó wá fẹ́ padà sọ̀rọ̀ fún ọba mú séènì ẹgbẹ́ gbọ́dọ̀ ní ìdí séènì rẹ̀ lókùn ti kú bá ká lọ mọ́ séènì kí séènì ó gbé padà sí i àwọn akágbé bàbá ti á lọ́wọ́ fi sẹ́ẹ̀lì sọ̀kalẹ̀ látọ̀run àwọn ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀kan ní àlùjẹ̀nu táwọn lè ka láwọn ààyè àwọn aláàjálùjẹ̀nu yìí láàjẹ́mọ̀ lè ka kódà a develop a develop tó àwọn nation ni kí ni special ti mẹ́lára Yorùbá téèyàn sọ pé bàbá wa sẹ́ẹ̀lì ló fi sọ̀kalẹ̀ ìyá wa wá ń kọ́ sọ́mù náà lọ ni mo ti róhun bàtàbàtà ẹ̀rù tẹ́ bá kó jẹ́ ń pè níta Yorùbá jọ wàláhì wọ́n takora wọn kódà ìtàn yorùbá gan òṣèlú rárá o torí tí wọ́n bá sọ ìtàn yín gan lẹ́yìn yorùbá wọ́n lè lọ́ọ́ máa lè ní o pé kẹ́ni kan lọ́ọ́ bá kẹ́ni kan sùn ló fi sápò nífẹ̀ abẹ́ ti gbàgbé òṣèlú ẹ má sọ ìtàn kankan ọlọ́run lóun ò ní èdè ìtàn yín kí lóun ní èdè inna akramakum indallahi ẹ máa ṣẹ̀sìn ni tẹ bá tútàn wò ẹ tẹ tẹ bá tútàn wò ẹ tẹsẹ iyì ọlọ́mọ mú wa ni tẹ́yìn bá ti sin lọ́hùn tí ẹ̀ràn kan bá yóò wà fún ọ níyì sẹ́rí ìran tó níyì tí wọ́n bá tún tàn wọn wò ẹ̀ẹ́rẹ́ yìí ẹ̀tẹ̀ ń bẹ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ èyàn kì í wà áfta ìtàn ẹ tí wọ́n wà áfta àwọn tó gọ̀ àwọn tẹ́ máa tú jẹ tí ò sí ẹ̀kan nu bírè wọn ẹ tó bá mọ̀ pé many things develop láyé development yẹn lọ́mọ máa bá yí àbí torí a rí pé development yẹn ò sí láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé òògùn láka ayé tó dé tó fi di òrìṣà irúnmọlẹ̀ ẹ̀ mọ́ ó ṣe àdá ó ṣe àdá tá a fi ń sanko ọba ní ah ah èyí oríṣà ni o ah ah ìran ọmọ lẹ̀lẹ̀ yìí o ọba máa bínú gan ó sì máa jagun lọ́ba di oríṣà ẹ tó wá ṣe bàálù nǹkan ó wà tó ṣe Twitter tó ṣe Twitter Facebook tá à ń lò ó wà tó ṣe kọ̀ǹpútà nǹkan gbogbo àwọn tó ṣe máìkì yìí kí làwọn bàá jẹ́ ara pé Yorùbá ẹbọ ọ̀jà agbẹ́ni o ẹbọ yẹn ó ti bà brain wa jẹ́ kò jẹ́ àmọ̀ pé nǹkan kọjá yìí tá à ń ṣe kéde tá à ń rí kò àwọn mọ̀ ṣé ẹni tí ò tiẹ̀ lè kọ nǹkan lẹ̀ ni ó nìmọ̀ ṣé ò lè kọ nǹkan lẹ̀ tí wọ́n bá sọ wípé tí wọ́n bá sọ pé èdè ìmọ̀ èdè ìmọ̀ bíi mẹ́fà ní lágbàáyé English French Arabic um, Russia Chinese bẹ́ẹ̀ Germany àwọn èdè ìmọ̀ náà ìyẹn ni pé àwọn èdè tó pé tẹ́ ẹ bá gbédè yẹn àwọn àwòrán tẹ́ ẹ bá kà ẹ́ rí science ẹ́ rí many things tẹ́ ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ but tẹ́ ẹ bá gbédè Yorùbá lórí Google ẹ lè fi Yorùbá wádìí ìmọ̀ kankan ní orí Google àfi tẹ́ ẹ bá fi wádìí Yorùbá náà fúnra rẹ̀ but in Arabic ẹ lè fi èdè lábáwá èyíkéyìí. Huh? èyíkéyìí ìmọ̀tẹ́ bá fẹ́ sí kiri kódà tó mọ́ sáyẹ́nsì ni o bẹ́ẹ̀ fẹ́ wá nípa technology ẹ fẹ́ wá nípa biology ẹ fẹ́ wá nípa physics èdè lágbáwá ẹ lè máa kọ́ sórí gọ́gù yóò dẹ̀ máa gbé gbogbo àwọn màlúmọ́ tí wọ́n fi èdè lágbáwá kọ nípa rẹ̀ wá ẹ lè rí pẹ̀lú Yorùbá èdè lágbáwá yìí òun ló tún á dáa jù ní èdè kéésì kéèdè ẹsẹ̀ gbé èdè òyìnbó èdè lágbáwá yẹn ẹgbẹ̀rún ọdún lọ́nà márùn-ún jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ń sọ èdè lábáwá èdè ìbò ìdáyé tí àgbé ìbò wọn tó ń sọ yìí ìbò wọn tó ń sọ yìí kò tí ì one thousand years la kọ́mọ̀ tó bó ti ṣe wà ìbò yìí àwọn bí oríṣi èdè mẹ́ta ní wọ́n lọ́pọ̀ ló ń jẹ́ English kì í ṣèdè Jésù wọ́n kò lóná ìṣòwò ní sọ́ni àwọn àkàbá ìbò English wọ́n fi pa mí kì í ṣèdè Jésù Hebrew lè dé tó àwọn ọmọ tí ó wá bẹ́ẹ̀ kí ni èdè wọn kéré ọpẹ́ kó tó dé tí wọ́n rí èdè òyìnbó ń kéé sẹ̀gbẹ́ èdè lábáwo kódà níbi ìmọ̀ sáyẹ́ǹsì e, English gẹ́gẹ́ fúnra rẹ̀ kò kì í ṣe ẹ̀gbọ́n fẹ́ẹ̀dẹ̀ kò jù lágbára lọ kódà níbi ìmọ̀ sáyẹ́ǹsì tó fi colonize wa kò jù lọ́wọ́ kí ló dé ìmọ̀ sáyẹ́ǹsì inú òyìnbó ìpìlẹ̀ rẹ̀ Arabic wọ́n ti àwọn lárúbáwá tẹ́rí tí mùsùlùmí bá ti lè gbéjọba dìde báyìí oríṣiríṣi ààrà tó dáa ni yóò máa dá láàrin òun ìjọba Islam àti aráàlú ẹ máa gbádùn àwọn onírònú wọ́n máa jẹ́ kí wọ́n lo ọpọlọ wọn ẹni ọba ti lọ́pọlọ ẹni ọba ti nímọ̀ kápẹ́ níbi ìjọba Islam bá wà ní wọ́n ò ní ẹ máa ṣiṣẹ́ ni ó fi máa àfáàlà ká máa ṣiṣẹ́ kí ló dé Islamic government máa respect brain máa respect knowledge ẹ máa rẹ̀spẹ̀tì ẹni tó ní ìmọ̀ tó ọmọ ànábì ádámù lè jàǹfààní bẹ́ẹ̀ tó ní lára ẹ máa rẹ̀spẹ̀tì ẹ̀ ìyẹn ló fàtọ́ pé rẹ̀spẹ̀tì tí wọ́n ní òun látọjú ayé ànábì ó lọ fa àwọn onímọ̀ oríṣiríṣi jáde tí wọ́n ń kọ oríṣiríṣi research wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ sí Andalus ní maktaba Kurtuba wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ sí Baghdad gbogbo àwọn tẹ́ pè ní Chinese Russia nǹkan kan yẹn ìgbà táwọn bàbá wọn fẹ́ lọ jíwèé tí wọ́n fi sọ́pá náà ní tẹkinọ́lọ́jì tàwọn tí àwa alágbára yìí náà wọ́n jí ni wọ́n á fèdè ní ìgbékalẹ̀ tí èsèdè òyìnbó ṣé ìbá mi yé gbogbo ohun tó ń pè ní science ìpìlẹ̀ rẹ̀ gbogbo tẹkinọ́lọ́jì òní tí China ń lò tí Russia ń lò gbogbo wọn ìran kan náà jíà kan náà ni wọ́n àwọn èso Rome àwọn Faris nù ìníwá ló máa dìde lára ẹlòmíì àwọn yẹn àwọn lọ jí ìmọ̀ tíya tí wọ́n lára àwa mùsùlùmí nílùú Baghdad ni láyé ìgbà tí tàtàrù tọwọ́ bẹ̀ láyé ogun Mọ̀gúlí láyé ogun tàtàrù mọ́tàbà wa tí more than four hundred thousand ìwé ìwé látọwọ́ more than four hundred thousand muhallif ọ̀tọ̀ àwọn kọ̀wékọ̀wé wọ́n kọ ìwé oríṣiríṣi ìwé wa lé ní four hundred thousand wọ́n kó sí mọ́tàbà headquarter islam lọ́jọ́ náà ní baghdad ní iraq ogun wa jabẹ̀ gbogbo ṣe wa jabẹ̀ àtọ́jà lógun wọn kó ọ̀pọ̀lọpọ̀ òwe gbogbo ogun wa gbogbo àwọn practical táwọn afa ti ṣe wọ́n ṣe discover àwọn chemical oríṣiríṣi wọ́n kó lọ bẹ́ẹ̀ náà lógun ja andalus lọ́wọ́ ìlú kúrútùbà náà wọ mọ́tàbà ní kúrútùbà náà àwọn àwọn olójà ogun àwọn tí wọ́n ti taste ìmọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo ni amẹ́ríkà níjọ́ tí ò tí ì di Amẹ́ríkà tó wà lábẹ́ Britain báwo làwọn bàbá wọn ṣe wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n kọ lẹ́tà ní lẹ́tà sí ń bẹ ọ̀n bẹ ní National Museum Egypt matafu almisiri misri ọ̀dẹ̀ ń bẹ ní National Museum London di bá a ṣe ń sọ̀rọ̀ yìí téèyàn bá sì lóhun ọ̀mà gọ́gùn bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́tà àwọn tí wọ́n kọ níjọ́ tí ò tí ì mọ̀ nǹkan nù sáyẹ́nsì wọ́n al-Isham Thalis Isham al-Awwal bàbá ìsáàmù sáání ọmọ ọba wọn ó wá pé òun náà wá bí ọmọ tó wá pé ọmọ rẹ̀ ní ìsáàmù ó wá pé ní ìsáàmù second ìyẹn náà tó wá bímọ wá pé ẹlẹ́ẹ̀kẹta bọ́mọ ẹlẹ́ẹ̀kẹta yẹn iná wa ni àwọn èèbò àwọn èèbò British nígbà tí ó ti sì ti jẹ́ Amẹ́ríkà ni wọ́n kọ lẹ́tà sí pé ẹjọ́ àwa gbà fún yín tàwa o àwọn ọ̀tá kò yí o àwọn èèyàn ńláńlá ní àárín àwa tá a jẹ́ British tá à ń darí gbogbo tí wọ́n pè ní Europe a ti sàwọn jọ a ti fi ránṣẹ́ sí yín pé kẹ́ bá wa kọ́ wọn ní science kódà tó bá kọ́ wọn ní literature níjọ́ yẹn ìmọ̀ mẹ́ta ló ìmọ̀ literature náà ní bí ìmọ̀ èdè education àti ìmọ̀ science nípa ìmọ̀ ìwádìí education ìmọ̀ science ìkẹta ní technical ń tà fi ọwọ́ ara wa sí kíni build tí ń jẹ́ technology lórí education mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n kọ lẹ́tà sínú lẹ́tà pé káwọn lárúbáwá mùsùlùmí landalus níjọba islam ti bẹ́ẹ̀ kán kọ́ àwọn lọ́jọ́ yẹn àwọn onímọ̀ wọn àwọn àgbà wọn àwọn aráàlú èèbó wọn ò gbọ́n débi pé odò tí wọ́n máa ń yàgbẹ́ sí náà wọ́n ti mọ náà tún máa mu àwọn onímọ̀ sáyẹ̀nsì ti lábára sọ fún wọn pé àwọn kòkòrò kéékèèké kan bẹ tójú ò lè tètè rí ojú ò lè rí bẹ́ẹ̀ ṣe ń yàgbẹ́ sódò bẹ́ẹ̀ ṣe ń mú ẹ̀ mú mà á. Ah! wọ́n láwọn èrí nǹkan kan bẹ̀ tó jẹ́ bẹ̀ ta ọ̀nbẹ̀ ń bẹ̀ àwa la jẹ́ kí ìlú èbó kọ́kọ́ mọ̀ pé kòkòrò tí ọ̀dá lè gbé ní omi ẹ sì lè mómó mi nípa abẹ́ ẹ máa tírìtì omi kó tó di pẹ́ẹ́sì kíni tàbí tẹ́ ẹ máa yàgbẹ́ sínú omi mọ́ ó sì sàn omi tẹ́ ẹ fẹ́ máa mọ ẹ̀tọ́ máa yàgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ebi ń gbé lọ àwọn kan bẹ tí odò ló ti máa sẹ̀ ní. àwọn alákọ̀ọ́kọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n gba wọn tèèstì kéwù tán wọ́n á rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dánú kéwù wọ́n á lọ sọ fáwọn bàbá wọn lọ́jọ́ tí wọ́n á rí pé muslim world ti weak àwọn àjọba islam ti weak ìgbà yẹn ni wọ́n á ja Andalus lógún wọ́n wá kó ìwé wa èyí tí wọ́n kó wọ́n da wọ́n dà sínú odò débi pé odò tí wọ́n da àwọn ìwé wa sí yíǹkì tí wọ́n fi kọ àwọn ìmọ̀ yìí pépà odò mu ìwé gbogbo odò sì change sí kọ́lọ̀ yíǹkì yẹn àwọn òtún á kó lọ́hùn oná wa lọ rè jókòtì lánàá wa lọ rè fitiankun ni wọ́n á gbé west africa mbẹ àtọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ muslim world ni wọ́n ń pè ní western education tí í ṣe westernized education mathematics wọn ọmọ àwa la kọ́ wọn àwa la ní the philosophy of mathematics ká máa ro nǹkan látọ̀tún lọ sí kíni òsì toró sì nínú philosophy islam òsì ní nǹkan tọ́pọ̀ wa nǹkan tó kéré ní mọ́ wà ní kíni ọ̀tún bọ́lọ̀ ṣe dáwà yìí eighteen ní bẹ lẹ́yìn ọwọ́ ọ̀tún yìí bá a ṣe máa kọ lédè lábára bá a ṣe máa kọ eighteen rè ṣe àpé eighteen kéré sí eighty one eighty one ní bẹ lọ́wọ́ left yìí tábà mú eighteen àti eighty one tábà rò pọ̀ jẹ́ ninety nine tọ́lọ̀ sọ pé wà fi àǹfóṣekún afala tòbùsẹ̀rù bẹ́ẹ̀ bá wọra yín gan ẹ̀rá mi mi ń bẹ̀ that is ninety nine names of kini o Allah wọ́n rò pé bóun ni wọ́n ṣe pín eighteen síbi tí wọ́n pín eighty one síbi ìyẹn ni pé ká máa rò látọ̀tún lọ sí kíni o ṣe ká lè báyìí máa gẹ̀ẹ́tì normal number wọ́n ṣe á bẹ̀rẹ̀ unit tens hundreds thousands àbí so tó gbogbo nǹkan tó wá fẹ́ máa rò ọ gbọ́dọ̀ rò wá láti ọ̀tún lọ sí kíni o ṣe àwa náà la sì máa kọ̀ nǹkan látọ̀tún lọ sí kíni o bisimilayi rahman rahim ọ̀tún lẹ́tì one two three one one two three ọ̀tún lẹ́tì kọ́ lọ sósì. So àmọ́ àwọn òsì wọn ti máa kọ nǹkan wá tábà ipá àwọn ní mathematics kan máa ro mathematics wọn látòsí lọ́sọ̀tọ̀ tí wọ́n bá gbà ṣé ló gbà and then ìtẹ́gbẹ̀ báwa nìmọ̀ ni pé nínú tó gbajúmọ̀ jù láàrin mathematics ní algebra abẹ́ẹ̀kọ́ ni òun dáyàtọ̀ ni ìmọ̀ ńlá kan lọ́tọ̀ lòun ta ló lọ algebra àwọn ìnáà ni ṣùgbọ́n àwọn àtàwọn ní sáà ń kọ́ ta lọ́bẹ̀ẹ́kọ́ ní ìsìn títí ẹ láti ṣe kéde láàfikọ ìwé wọn láìkọ bẹ̀tà ló ní ẹ̀júbà gan alìjábùrù lóní ó kọ àfáàwà àgbà kan níjẹ́bẹ̀ kìí ṣe ọ̀júbà yẹn nìkan lọ́kọ òun ló kọ́kọ́kọ́ òun ló ní òun ló dálẹ̀ iná ìlànà náà sì ń kọ́ lónìí àwa mùsùlùmí náà láti kéde lání. so ní kúkú jùlọ ni pé ọmọ ìyá ibi tá a ti lọ òun náà ni pé tí wọ́n bá sọ yí pé àgbáyé Islam mùdùnmùdùn etí ń Islam náà mo ti sọ fún yín àwa mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yọ kan ni wá ṣóṣe a bẹ̀rẹ̀ láti bí ẹnìkan péré tí ń jẹ́ mùsùlùmí tí ṣe Muhammad bin Abdullah Muhammad sì di Madina Muhammad sì tún di Mecca Muhammad di Egypt Muhammad di Tunisia Muhammad ọ̀tàn kàdé téèdé lọ́rin ẹnì kan péré náà lọ́bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ báyìí àti wọ two billion ọdọọdún la ṣe ń kú ọdọọdún la ń bímọ mi láti ọjọ́ ayé ànábì àmọ́ lónìí láwọn tá a sì bẹ lórílẹ̀ ní wọ́n ka two billion tó bá tó ń bẹ̀ láàtò kú ẹlòmíì wọ́n tó bí sínú Islam náà ẹnì kan péré ló ṣe wà bẹ̀rẹ̀ ẹnì kan náà ló di dawla Islamiyya ti ń fẹ́ nígbà kan Muslim world ẹyọ kan náà lọ wà olórí kan náà náà ló ti wà wọ́n gbọ́ ìyá ọfọ́ sí méjì ọfọ́ sí mẹ́rin ọfọ́ sí mẹ́fà ọfọ́ sí sixteen ńgbọ̀ ìyá wa fọ́ kẹ́kẹ́ láyé àwọn Usmani tó yẹ pé àwọn ni Muslim world tó tóbi jù àwọn míì sì wà tí wọ́n bá wọn lọ àwọn ìmárà ìsìlámíà ìjọba ìsìlámù kọ̀ọ̀kan wà wọn ò bá wọn lọ bí Usman Dan Fodio ṣe dáwọ́lá ìsìlámíà lẹ́ẹ̀ gbogbo náà tún sẹ́yìn pé Borno tiẹ̀ yàtọ̀ ṣé ewu làwọn bẹ́ẹ̀ náà ni eh, eh, Usman Dawodo kò sí wa àwọn Usmani lọ tẹ̀lé lọ Borno dá tiẹ̀ ìyàlọ́tọ̀ ni àmọ́ wọ́n gbógun ti Sheikh Usman Bono Fodio ó ti ní sìn àwọn náà ń ṣe ìjọba tiẹ̀ lọ́tọ̀ ni pé ọ̀tọ̀ làwa kódà wọ́n sì bá wọn bẹ̀ ni wọ́n ti pẹ́ tẹ́tí kí ni tẹ́tí wà ń bẹ́ẹ̀ tẹ́tí ń sẹ̀sìn wọn pẹ̀lú ìjọba Islam ní kúrú jùlọ tí wọ́n fẹ́ mú jáde ni pé muslim world àdánwò wa kàn àdánwò tó kàn kádàrà ọlọ́run ṣe ẹ̀rọ ọlọ́run àti dáadáa àtàìdá ló fi dá wa síbí ṣùgbọ́n tó bá ti bọ́ sánmà dáadáa aláṣẹ ló fi dá wọn láyé àsúná lọ́hà má àmọ́rọ̀ wọn èyí sẹ́ pàápàá àmọ́ wa ń bí ọlọ́run fẹ́ ká máa ṣe káàsì máa ṣe dáadáa gbàdá àmọ̀ lẹ́yìn tàfẹ́ máa sọ pé wọ́n ọlọ́run àwọn tó dà sórí ayé wọ́n á ṣe ọlọ́run ẹ máa wọ̀rí àlàmú máa láta àlàmú ẹ nígbà tó mi ẹjọ́ nítorí wípé dáadáa taburú ni máa wà ànábì sọ nípa dáadáa taburú tí ìṣẹ́ bá ń bilé nípa rẹ̀ ń bọ̀ ó ní ń bọ̀ ọ wípé àwọn ẹlẹ́yìn òun ìwé pè é ètò ọlọ́ni kọ̀sẹ́ni tí èèpé nú ọmọ ànábì adam kọ̀sẹ́ni tí ò amẹ́ríkà yìí kò wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ britain ló wà ọjà ọjà tí a para wọn kó tó dá wà ní abẹ́ ni dìbòtú ṣe wáyé gan wọn ò unite wọn kàn ní agbára tó lè darí wọn ni ọmọ èdè ènìyàn máa ṣe dá wọn nù lẹ́yìn ìgbà tá a wá wà lẹ́yọ kan àwa gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kí ló pín wa ni bó wọn ṣe pín wa nǹkan mẹ́rin a fi pínra wa láti inú ilé márùn-ún fi pín wa láti ta ẹ gbọ́ mi yé àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ pínpínra wa nǹkan mẹ́rin a fi pínra wa láti kíni o inú ilé one kùránì kan náà lání automatically àdísì kan náà lání àdísì àrẹ́bì ní túmọ̀ kùránì àbí níjọ́ tá a ní kùránì ẹ̀yọ kan àdísì ẹ̀yọ kan ó mọ ẹ̀yọ kan náà lásìkíni lání ó yé kí ló dàbí jẹ́wọ́mọ̀ ẹ̀yọ kan gbogbo nǹkan mẹ́ta tí ń bẹ lẹ́yìn kùránì tí kùránì fi lè jẹ́ kùránì ẹ̀yọ kan làwọn náà tí mẹ́rẹ̀ẹ̀ta ẹ̀yọ bá sì ń jẹ́ ẹ̀yọ kan gbogbo àgbáyé àbá ká fọ́n sí gbogbo inú igbó lẹ́yìn ayé àtúnwábọ́ inú igbó àtúnwábọ́ inú odò àtúnbọ̀ orí sánmà ẹ̀yọ kan láàmọ̀ jẹ́ tí mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé kùránì ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó fi lè jẹ́ wípé kí o kí ni mẹ́tẹ̀ẹ̀ta tá a bá ti rí manahaj tí í ṣe ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ tábí wàá tú oye ẹni tí ó tù manahaj yẹn tí í ṣe àwọn àáfàá wa kan jẹyọ kan kan má fọ̀ká torí tí wọ́n bá fọ́ká tí wọ́n bá fọ́ká tí wọ́n bá fi lè tú kùránì ìtumọ̀ tí wọ́n fọ́n wa ká ni wọ́n mú wa torí kálukú máa sọ different understanding gbogbo ọmọ tó bá sì fọ́ọ̀lù sọ́dọ̀ nkálukú òun náà gba different kíni o lesson uncountable teachers yóò lead sí uncountable sets abẹ́ẹ̀kọ́ ni so understanding wa ẹyọ kan ni ó yẹ kí teacher wa náà jẹ́ kíni o ẹyọ kan àwọn tó máa teach tó máa treat Kùránì fún àtàdís kan kan jẹ́ yọ̀kan àbí inú ilé ìmọ̀ ń sanwó ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ti wá lè jẹ́ pé kùránì kan àdísì kan tíṣà kan jama kan ni yóò sì kíni kí ni wọ́n ń jama understanding àbí kílẹ̀ gbogbo yóò kó àjọba ṣọ yìí understanding ẹ wá pápá ń bẹ́ nu wa igbá ń bẹ́ nu wa olóòsà ń bẹ́ wa kiri yóò bẹ́ wa igbá ń bẹ́ ṣùgbọ́n kílẹ̀ àfi jẹ́ mùsùlùmí understanding kan náà la ilaha illallah tá a gbọ́ yé àtàwọn àlàyé yòókù tí wọ́n sì kíni tí wọ́n sì fún àtàjọgbà àgbọ́yé ló kó wa jọ àgbọ́yé ni àwa ẹgbọ́n mi sìn ilé ayé wa ti change sí bá a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá ní àmọ́ níta àfi dájú Yorùbá lọ nípa àgbà ẹ̀sìn ọwọ́ ajé adájú Yorùbá lásán tí ọ̀gbẹ̀sìn adájú lọ amọ̀nà jùlọ arìnà jùlọ anéètì jùlọ ilé ayé wa dájú tiẹ̀ lọ tóun náà bá gbẹ̀sìn ní tọ́sẹ̀lẹ̀ sí a ní òsèkínni o ní ọ̀sẹ̀lẹ̀ sóun náà ìgbà tó bá ti lè jẹ́ pé ìwé jẹ́ ẹyọkan tí tíṣà jẹ́ ẹyọkan ó yẹ kí jàmáà náà jẹ́ kíni o ẹyọkan kí lẹ́lẹ́ẹ̀kẹrin ó náà níjọba ó yẹ kí ìjọba náà jẹ́ kíni o ẹyọkan torí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó wá lẹ́yìn ẹyọkan náà ló bí ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run ni wàá tẹ́sí mú bí abilillahi tẹ́ ẹ bá fẹ́ dì mọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ dì mọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí kúránì àtàdí ìṣẹ́ ọ̀fọ́nsàn kẹwàá fọ́nká o rárá o kọ̀fọ́nsàn nìyẹn o kò ní í ṣiṣẹ́ o ẹ̀yọ̀ kan ní kẹwàá àmọ́ ọ̀nà tí ń bẹ láàrin kíjàmọ́ ọjọ́ ẹyọ kan oye nítorí àgbọ́yé ẹyọ kan o náà ni teacher our mentor our imam our afa our amir ẹni àtìsíwájú mentor wa ti ń kọ́ wa tó bá ti lè jẹ́ pé ẹyọ kan ló wa ìjọ náà jọyọ̀ kan ìjọ tó bá wá ṣàjọ tí kò wá ní ṣàjọ kò lè lo sísítẹ́ẹ̀mù ìdarí kankan fúnra rẹ̀ àti nílùú tó wà àfi sísítẹ́ẹ̀mù tó bá jáde wá láti inú ìwé hùn wọ́n ti ṣàlàyé ìwé hùn fún wa pé likullin ja'alna minkum shir'atan wa minhaja tábà yìí pé mọ́náhájú ni wọ́n ní mọ́náhájú tiẹ̀ ní kírísítẹ́nì tí ọba ti ń mu kápẹ́ ṣẹ́rà ní ìlànà òfin ẹ̀yin náà lófin ti yín àná ní tiwọn ẹ tó bá ti lè ní mọ́nà ájù constitution rẹ̀ yọ yàtọ̀ torí jẹ́ pé mọ́nà ájù ni àwọn nǹkan tá a gbàgbọ́ tá a fi ń ṣe bá a ṣe ń ṣe ẹ̀gbọ́n mi sìn ọ̀rọ̀ Ọlọ́run la gbàgbọ́ ọ̀rọ̀ ànábì la gbàgbọ́ la fi ń kírun la fi fò sálẹ̀ la fi máa búra wa la fi máa yẹ̀yẹ́ ara wa la fi máa jàǹbá ara wa la fi ń ẹ̀gbọ́n mi sìn làwọn tó borí fi borí láwọn tó fi gbogbo fi gbogbo alẹ́ láwọn tó abára wọn láti jókòó ṣe ra wa láti sálámọ̀ ṣe ra wa ó yé mọ́nájú ni mọ́nájú wá rèé ẹ lè ṣòfin fún fẹ́wọ́ lọ mọ́fin wá lọ́dọ̀ àtọ́ pé wọ́n gbàgbọ́ ní mọ́nájú ẹja kò ní mọ́wọn náà kò ní bá mú abẹ́ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ bá máa ṣòfin fáwa ọgbọ́dọ̀ jara wa náà ni ó ṣe kí ni lọ́wọ́ pé ìkúlìjà ànàmí kò ṣẹ̀rà átán wà mí náà àjẹ́ pé méjì ni ẹni mọ́nájú tí ẹ̀sìn ló fi tí toró fi mọ́ jáde wá látara kí ni o mọ́nájú báwo ló fi ṣe mọ́ jáde wá látara mọ́nájú àwọn àfáà wa tí wọ́n tẹ̀lé mọ́nájú tí wọ́n ka mọ́nájú tí wọ́n ti gbọ́ mọ́nájú yìí oye àwọn ní ìpele òfin tí wọ́n bá ti wá jókòó lé ìgbìmọ̀ asòfin kò sí tó burú bí kí sọ pé èyí táwọn àwọn nídi ẹni tó bá mọ̀ nípa earth kọ́ wá jókòó táwọn níbi táwọn ti fẹ́ mọ̀ sòfin àwọn nídi ẹni tó bá mọ̀ nípa mechanic gbogbo nǹkan tí bá ń bẹ àwọn tí wọ́n represent ẹ̀ kọ́ wá jókòó táwọn tó bá ti fẹ́ sọ òfin tó jẹ mọ́ olófin health yóò máa sọ ìmọ̀ mọ̀ nípa health àwọn àfáwà máa wò kó ṣe ìtakò kùránì tí ó takò kùránì tí ó takò àdìs tí ó takò àdìs tọ́lá àwọn náà mọ̀ kùránì àtàdìs wọ́n sì wà ń jókòó ó lè sọ fún ọ pé òfin tó fẹ́ ṣe ń bi ẹ̀tì yẹn ó ti wọlé irú òfin tá a bá ṣe tí ọba takotọ náà tí ọba takotọ àná ibi tó sì jẹ́sẹ̀ ju àwọn tí ìmọ̀ yé òfin yẹn náà ti di Islamic kí ni o constitution tóra owó tọlọ́run tànábì àtàwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn yé awòká tó ṣe kí ni o ṣe òfin èyí táwa ṣe lófin níjòkó oná ń pè ní sera oná ń pè ní constitution kì í ṣe manhaj manhaj wa Quran pọ́nbélé àtàdísì pọ́nbélé ni àwọn àfọ́ọ̀tù ni kùránì lásán àtàdíìsì náà ni mọ́nájú wa àwọn àfáà tí wọ́n wá jókòó tì àwọn ni ó tù fún wa àwọn problem táwa ní ní muslim world ni pé wọ́n ti ṣàyẹ ọba kú ti ṣe muhammad sallallahu alaihi wasallam àfọ́ gbogbo àwọn èèyàn sì wà lábẹ́ àbákiri ṣùgbọ́n kan fẹ́ dàrú nítorí pé wọ́n ti ṣàyẹ kú ẹnìkan ní láti dìde olóhùn náà ti dà nábì ọlọ́run ah, wọn lánàbí ọ̀gbọ̀rọ̀ wà mọ́ tí wọ́n ń pọ̀rọ̀ ànábì orí Muhammad lọ parí lé lórí àfùgbà wọn pa ẹni yẹn o Muzailimatu al-kadhab àgbà wọn pa kí nǹkan ó lè bá ṣẹ́tù tọ́lábẹ̀bí pé méjì tábí wá pé méjì àlúmọ̀ ó méjì so wọ́n ṣe apátán àlúmọ̀ wá wà lẹ́yọ̀ kan padà lábẹ́ Muhammad àtàlẹ́fà Muhammad so pẹ̀lú gbogbo pírẹ̀dù àbákìrì yẹn àwa mùsùlùmí ò tí pin ìgbà tó di period Umaru ṣẹ̀gbọ́n kèsì ànàbí mọ̀ àwọn àròlé ànàbí ló kù àpín àmọ́ àbá pín agbára Islam ni òjì aṣíkíni ta ló ta ló mú agbára yẹn lọ́wọ́ òun náà ní sẹ́yìn náà Umar oye ìgbà tó di orí Usman ah wàhálà ti fẹ́ máa fẹ́lẹ̀ àmọ́ wàhálà orí ẹ̀mí ló ti wá ẹ máa bẹ tí wọ́n yóò orí ẹ̀mí orí ẹ̀mí ó kálukú kí n ṣe kùránì ló bí wàhálà àwọn kí n ṣe misunderstanding lórí fíkìú lórí kùránì lórí àdínsì no no no no no ìjọjọ nínú síra wọn ẹ máa gbọ́ ló ti kọ́kọ́ wa ẹ sì di ẹyọ kan mú wípé tí ò ní jẹ́ unite ntí ọ̀jẹ̀ personal interest pọ̀ ju ọ̀rọ̀ àgbọ̀yé ẹ̀sìn lọ gbọ́dọ̀ ọ̀rọ̀ àgbọ̀yé ẹ̀sìn gan kò yóò bí jà nítorí personal interest wa ni ó jẹ́ jẹ́jà tí ẹnìkan bá sọ pé tí mo gbọ́ yóò rè ọ̀parí ó gbìyànjú ni èmi náà gbọ́ yìí yé tí ẹ̀gbọ́n tí kò bá ń bẹ láàrin wa yóò à ọ̀rẹ́ mi ní tó wúyì náà èmi gan èdè mi gan wúyè rè kò sí jàmbẹ́ ṣùgbọ́n tá a bá ti níra wa nú tá a jọ ń lérí síra pé mo ju ọ gàkà á wà fi nù kó àgbọ̀yé tó yàtọ̀ lábàṣọ dìjà tòun tó bíjà ayé òṣùmọ́ tí wọ́n fi pa ìfẹ́ nú iná ni òun ló hò sí àwọn tí ó yẹ ká máa host ká máa bá ẹni tí ó yẹ ká bá ṣọ̀rẹ́ ṣọ̀rẹ́ òun náà ló sì ṣekú pa ìfẹ́ inú iná òun náà ló ṣekú pa áàlì náà ibẹ̀ ni sẹ́ẹ̀tì ti fẹ́ máa wà láàrin wa àmọ́ àṣẹ̀sìn bẹ́ẹ̀ sàpè sẹ́ẹ̀tì ti fẹ́ máa sí kíni a fẹ́ máa pín àṣẹ̀sìn kódà wà láàmú kí ló dé ìjọba tó ń kó òdi wa ti ṣe àwọn hamáwí ìjọba yẹn strong kọjá pín ó darí gbogbo wa lápapọ̀ wá jẹ́ ká wà lẹ́yọ kan gbogbo bàtà wà lẹ́yọ kan lọ́jọ́ Islam ò dé Áfíríkà ló dé Sudan táwọn tó gbé dé Sudan náà gbé wábí gbé wábí tè wọ Nàìjíríà ó yé agbára Islam tó dáàbò bo Islam ni improtoriat ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí United Nations kò sí League of Nations al improtoriat al mawjuda ala ard wọ́n pọ̀ tó bá fẹ́ máa ka mẹ́fà kan wọ́n kà fẹ́ sọ̀ka mẹ́fà ni nínú àwọn ìpòtòríà ìjọba empires ti ń bẹ ìyẹn ni pé kẹ́nìkan máa darí ìlú ẹ̀ kó tó wá máa darí ìlú mi máa abẹ́ rẹ̀ ní empire tó bá ń darí ìlú rẹ̀ ọba ni ọ́ ọmọ tó bá ti di pé ọ̀ ń darí ìlú ẹlòmíì náà láti ìlú tiẹ̀ ó ti kú òlọ́ba ó ti di emperor ìpòtòríà ìjọba wá wà tó ń kálukú ọ̀bára wọn ṣe Oh yeah kódà lójú ayé ànábì fáàrìsì róòmù àtàwọn míì lẹ́yìn ànábì wọ́n pọ̀ sí àmọ́ islam umma làwà ní àwọn òní protoriat al-ummatu al-islamiyya e, system ti ń darí wọ́n jẹ́ kìláfà tó bá ti pẹ́ lùkàn ní ìmára tó bá ti extend sílùmí kìláfà ṣe wá rí tí a ń lọ́wọ́ ní agbára jù lágbàáyé náà fi láwà nàìjíríà ayé kí ló dé ẹ̀yin náà wò títí ìgbà tí àwọn Usman yóò fi wó orílẹ̀-èdè lábáwá nìkan nìkan twenty two ni gbogbo wọn sì ní orílẹ̀-èdè Islam orílẹ̀-èdè lábáwá lásán twenty two ni gbogbo wọn sì ní orílẹ̀-èdè Islam tó wà lábẹ́ Islam àbí ẹ wá sọ orílẹ̀-èdè tí òṣèlú lè dára tábàkà àwọn pọ̀ fifteen ni láyé Usman ní gangan di mọ́ ṣe ń sọ̀rọ̀ yìí fifty six tàbí fifty seven ní muslim country tí ń ríra wọn jọ tí wọ́n bá ṣe pé àwọn tí wọn ò jọ ìwọn wọ́n bá kà wọ́n mọ́ sixty seven ní gbogbo wọn orílẹ̀-èdè mélòó láàkù lágbàáyé yorùbá mi yẹ yìí àwọn orílẹ̀-èdè lábá àwọn orílẹ̀-èdè islam tí wọ́n para pọ̀ pọ̀ mọ́ lárúbáwá àti ètè ìsìlábá tí wọ́n para pọ̀ tí wọ́n jọ ń ṣe àṣepọ̀ tí wọ́n para ní organization of islamic conference àbí organization of islamic corporation ṣe ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ organization of islamic country ni nítorí wọ́n ń bẹ̀rù west àwọn America, náà fi di organization of islamic cooperation tàbí wọ́n pè ní organization of islamic conference wọ́n fẹ́ bẹ̀rù àwọn America, lọ́jọ́ wọ́n pè ní cooperative ní àkàn corporate lásán kí sí fáwọn fẹ́ dá ilẹ̀ afá àná padà ìjọba islam àgbáyé àná padà ìjọba islam àgbáyé àná tí wọ́n dá kalẹ̀ kò sí ẹni náà ní àgbáyé tó lágbára tó títí tí wọ́n fi wó ní 1920 lásìkò àwọn Usmani yóò mi òun ló dé Sókótó ló kọfà gbogbo Sudan lọ dé Egypt nínú ìtàn wa náírà di nineteen zero ìkankan tí àwọn Italy wọ Libya àwọn alágbèlébù láti Italy wọ́n wọ Libya wọ́n fẹ́ hijack ilẹ̀ Libya àwọn ará Libya wa kọ lẹ́tà sálẹ̀fà lẹ́tà yẹn dé Egypt wọ́n kọ lẹ́tà sí Egypt Egypt ní tòun náà ti bá àwọn britain dáhùn náà láàmú lọ ọ wá advice pé kí wọ́n jẹ́ káwọn forward lẹ́tà yẹn lọ sí islambul ìgbà tí wọ́n lẹ́tà lọ sí islambul àwọn islambul náà láàmú ní problem wípé àti máa ṣẹ́ǹdì ogogo le tó dáhùn náà ti ń mì wàhálà ti wà wọ́n wá dá lẹ́tà padà láti islambul ní turkey tọ́jú ẹ̀kọ́ta gbogbo mùsùlùmí lágbàáyé lọ́jọ́ yẹn wọ́n á ní wọ́n máa lọ sí bọ̀rùnú àwọn ọmọ ogun islam ti ń bẹ ń bọ̀rùnú tọ́sẹ́kù bẹ́ẹ̀ kọ́ wá gba Libya lẹ̀ Nàìjíríà ń bè so ní Nàìjíríà fi wà nú àwọn country tó wà lójú conspiracy ayé láti dùn pẹ̀lú Islam tó máa mẹ́mẹ́ oye láti dùn pẹ̀lú Islam tó mẹ́mẹ́ nǹkan márùn-ún wọ́n sì fẹ́ fi dùn pẹ̀lú Islam ní àgbáyé kí ló dé tó fẹ́ dùn pẹ̀lú Nàìjíríà pọ̀ máwọn yòókù Nàìjíríà kan nàbà wáwọn o kí ló dé nítorí pé ẹ̀rù ń bá wọn pé kí Islam bó ṣe rí tẹ́lẹ̀ kó má padà bẹ́ẹ̀ mọ́ èyí tẹ́ pè bí ní àlàálẹ̀ mùsùlùmí bó ṣe unite tẹ́lẹ̀ tó wà lẹ́yọ̀kan tẹ́lẹ̀ kọ́ mọ́ padà bẹ́ẹ̀ mọ́ torí tó wà nílé padà bẹ́ẹ̀ ìtumọ̀ nípa àwọn oṣùlù Islam ọgà kò sí fẹ́ẹ́ ṣe yọ padà síbẹ̀ nítorí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé lè yìí rọ̀ wú aládì ní kò léhe wàlọ̀ kárí ha alkafiru wàlọ̀ kárí ha alimusiriku méjèèjì lọ́rọ̀ wú atọ́sẹ̀bọ́ àti kèfèrí tí èsẹ̀ ìsẹ̀bọ́ kèfèrí sáníọ́ ẹ̀ bá àlẹ́ ẹ̀fẹ́ Islam yóò borí gbogbo ẹ̀sìn alukóran lọ sọ bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á fún wa ní àtáàkì mélòó márùn nígbà táwa náà ti fi àtáàkì mẹ́rin balẹ̀ ayé ara wa jẹ́ àtáàkì wọn bára wọn ò lè ràn wá kò lè ràn muslim world tí ìbá ṣe pé nǹkan mẹ́rin kan ti ṣe muslim world nǹkan ti ṣe manhaj nǹkan ti ṣe manhaj nǹkan ti ṣe àwọn tíṣà wa à ní wọ́n tíṣà mọ́ school of thought musulmi nìṣẹ́ ti pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin ará Ìlọrin o Sufi yín ọ̀dà ju sufi ọ̀nà ìsàlẹ̀ ń bẹ̀ lọ súfì nọ́ọ̀tì ọ̀dà bíi sufi ìsàlẹ̀ àwọn súfì nọ́ọ̀tì a máa kéwú àwọn náà ló ní sẹ̀ríà mo já ibùdó ni wọ́n torí aslan ni pé gbogbo tó ń pè súnà sufi náà ni súfì gbogbo pátá ni súfì mo rí dà ní ìlú mọ́rẹ́rì kan ìwé mo rí súnà kan ní ẹ̀ ń pè súnà ìgbé ọkà kátírà ọwọ́ arẹ́rì mo fẹ́ lu ẹ̀rí súnà ni bí súnà ti bẹ̀rẹ̀ nù kò sẹ́ni ẹ̀kẹ́ tí èso súnfí yálà àpẹẹrẹ à ń súnfí àlà àpẹẹrẹ à ń súnfí ó yẹ kí ló dé ìgbìyànjú ní súnfí táwọn kẹ́kẹ́ dé tí wọ́n kàn gbé kọ́ ní ẹni pé súnfí àwọn dẹ́fẹ̀ẹ́ rí fọ́ọ̀mù mùsùlùmí ni orúkọ tí wọ́n lè pè wọ́n nígbà ní ni o súnfí wọ́n fẹ́ rí fọ́ọ̀mù mùsùlùmí ni ṣùgbọ́n ìgbà táwọn yẹn kẹ́ tí wọ́n rí àwọn ẹ̀rí kan táwọn mùsùlùmí ọmọ òun ya wọn yòókù òrí ẹbẹ́ nìsìn especially ìgbà tí wọ́n lọ síbi àwọn súnà sodo sí kí ló dé tó fi pé àwọn ọ̀nà ṣàlẹ̀ tó jìnà sádà ríbíà ẹ̀ lè rí súnà pọ̀ ń bẹ̀ àdíìsì náà ẹ̀ lè rí pọ̀ ń bẹ̀ ibi àdíìsì pọ̀ sí jù ìlú bí ẹ ti bá nàbí àtàwọn ibi bá súnmọ́ bẹ́ẹ̀ torí gbogbo ẹni ọgbọ́ wọn àjìnà bẹ́ẹ̀ ibẹ̀ náà wọ́n kọtíra wọn sí kò tí sí technology tó lè gbé sórí net bọ̀dẹ̀ sí ìsí tẹkinọ́lọ́jì tó lè tẹ̀ pọ̀ jù tí ó fi rìn jìnnà jù so súnà yẹn ó sì wà Mákà Mádínà ẹ̀fẹ̀rẹ̀fẹ̀ àtàwọn àlù tó bá wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn kódà tí Mákà àti Mádínà ju àwọn àlù tó bá ń pọwọ́ lé wọn lọ téèyàn bá ti wá padà sí Saudi Arabia láti sàlẹ̀ ń gbé tó wá rí súnà kan wọ́n wá fi tíra hàn tó wá ti gbé tíra wọlé yọ́wọ́ ní arísúnà o bí súnà sí bẹ̀rẹ̀ nù àdúgbò táwa yìí tẹ́gbẹ̀ ní sàlámà lè kú ẹ̀gbọ́n mi yé àwọn tó kọ́ bẹ̀rẹ̀ súnà pé ààrẹ hà ẹ gbọ́n mi yé ebi wọ́n kàn rí lásán ni wọ́n tẹ́sí pé wọ́n sọ pé mùsùlùmí tí mẹ́lẹ̀ ṣe mùsùlùmí bẹ̀tẹ̀ àwọn àrí èyí àfẹ́ máa ṣe kíni àfẹ́ máa ṣe àfẹ́ ọ̀gbọ́n ni bí súnà ṣe ń jẹ́ súnà nù kò ṣe ẹnì kankan tó jẹ́ pìlẹ̀ súnà tí pìlẹ̀ rẹ̀ jẹ́ súnà bí wọn kò súnfí rú èmi lè ṣe bàbá tèmi èyí súnfí bó ṣe gbẹ̀ṣẹ̀ báyìí islam dín lọ́gbà bẹ̀tẹ̀ afá àti báàmí ba islam lọ́wọ́ rẹ̀ súnfì rẹ̀ àfá o súnfì rẹ̀ àná tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ nígbàtá àná ń kàtírà ni wọ́n ń pariwo súnà suna lẹ́nu àtàgbègbè rẹ̀ wọ́n ni gbogbo period tí bó lè ka kò lè kò tó Islam bó ṣe wà lọ́wà ẹnu tí wọ́n mẹ́rin wọ́n nem practice kílódé èèbù gbogbo ibi tí ìwé ìsìláàmù tá a fi gbàgbé yá àgbẹ̀yẹ ẹ̀sìn gangan wọn àjẹ́ kọ́ wọ bí ẹnu tó ṣe mọ́ nígbà wọn dé sẹ́ẹ̀bẹ̀ bọ́lá rẹ̀ ṣiṣẹ́ rí wọ́n ń tàn ká ni bó ṣe mọ wọ́n ń tàn ká ó sì fẹ̀ ìmọ̀ ìsìláàmù fẹ̀ nítorí ọba mọ̀ ní kò sọ pé ọmọ irú ọ̀dọ̀ wa ń bì nílẹ̀ Yorùbá yà àti north nítorí ọ̀dọ̀ wa jù ní alahadab torí alahadab ń yára ju sàríyà lọ ṣé Yorùbá mi yé àṣàríyà tí í ṣe àlùfíkìwù ẹgbẹ́ nìsín àtàkìdà sóyè kò yára dé ibi nítorí yára jù tó lè dé bì òun náà ni àlà adam, nísàlẹ̀ ń bì Ìlọrin adab complete débẹ̀ not adab complete débẹ̀ ṣe rí ní ìsàlẹ̀ lọ́dọ̀ wa náà adab ọ̀pẹ̀ kò tó dé dábàdàbà lọ́kọ́ dé pàápàá tí ó kéwù tán tí ò ní lè tutù yá ó sì kéwù ó lè lè five years lè kéwù lọ́rọ̀ àfà ó ní ó tí mọ̀ bí tó dé ó ti ló twenty five years ó tí mọ̀ class kílọ̀ kílọ̀ sí kíni kílọ̀ kàdé ń gbé pé bọ́wọ́ ikú ṣe mọ ní sẹ́yìn kíni ẹnu tó dọ̀dọ̀ wọn nù ẹnu kan náà ni wọ́n ní wọ́n kàn ní wọ́n máa rún bá ṣe kí sẹ́yìn pé ẹ̀yìn ẹ̀wà ẹ̀mọ́ bìbò bẹ́ẹ̀ ṣe ń dáwọ́lẹ̀ ní ọ̀run mistake ni àìtètè dé tíra ká lè mọ bóò ni mistake yẹn ṣe wá láàfin mọ̀ sí mistake bẹ̀tẹ̀ tí ń dáwọ́lẹ̀ ọ̀run kò sọ pé ìrun rẹ̀ bàjẹ́ títí tá a fi tí ó fi understand ẹ̀ ó yẹ nìsín bó sì lajú níbẹ̀ kò tí ì sọ pé ẹ sọ pé ìwé ẹ̀ ó kéde o ó bàjẹ́ but mistake ni dídáwọ́ ọ̀lẹ̀ yẹn ní tó sì cause mistake ni pé àwọn àwọ̀ yẹn ò circulate èèbò olóògùn kú tó fi christianity tó tó lé ìlàáfà lọ sẹ́yìn pé ìlàáfà yín ní nàìjíríà wọ́n pa olórí mùsùlùmí ni muhammad zohir abdul gbogbo ẹ̀ tọ́hìn tọ́hìn ní march twenty eight 1903 wọ́n pa ni ṣe rí òun gangan òun lọ gbọ́n jù lọ understand jù nípa tí wọ́n pè system ní tí wọ́n fi pa òun gangan nù kí ló dé gbogbo àwọn yòókù kan tẹ̀lé ni òun ló brain jù nígbà wọn fẹ́ pa ó kàn án mínísítà kan lọ́wọ́ tọ́jú wùzàrà àtàwọn ulama wọ́n pa gbogbo wọn náà kí ló dé fi pa wọn náà àwọn náà mọ̀ túmọ̀ tí wọ́n ń ṣe ó lójú ẹ̀ tí ń bẹ nọ́ọ̀tì lónìí tó mọ ìtumọ̀ déédéé táwọn yẹn mọ̀ àwọn ọmọ tí wọ́n bí tọ́jú ọmọ ọkọ̀ tó tún mọ̀ òun náà ni amadu Bello ọ̀n mọ̀ dáadáa wọ́n mọ̀ pé Islamic system yàtọ̀ sí Western system wọ́n dẹ̀ hate Western system ṣùgbọ́n gbà fún tọ́lágbára rẹ̀ ju ó bì fìtì agbára bàbá rẹ̀ lọ. àmìwò àfa bẹ́ẹ̀ mọ́ o àti ẹ̀nẹ́rí nísàlẹ̀ ìsàlẹ̀ yìí nílẹ̀ Yorùbá wọn ní leader Islam gidi rí tó unite wa kí ló dé nígbà tí ọba ti ní sọ́jà leadership ẹ ò lè complete nígbà tí ọba ti lọ́mọ ogun tí ó bọ́yọ́ fà lọ́mọ ta ni ìbọn lọ́mọ yín ni tí ọmọ tí ọmọ dáàbò bò àbí nígbà yẹn ọlọ́run gbéjọba lé lọ́wọ́ sọ pé àwọn awakọ́lá ní ìjọba èèbò ló ní ìjọba wọn wa darí ìjọba sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ahé àbẹ́gbẹ́gbẹ́ bẹ́ ìjọba lẹ̀ bí bàbá alimi bó ṣe dọ́mọ ogun lẹ̀ nígbà tẹ́ ẹ bá ti rí tí ń kọ́ ọmọ ń kéré lásán tí ọ̀wà lọ́mọ ogun leadership ò lè complete àdúgbò wọn nìkan ni ọmọ jẹ́ leader fún àfa àlè kéwú ní tí ọ̀jẹ̀ kí agbára yín kalẹ̀ yorùbá nù nítorí pé ọmọ ilé kí èyí nìkan lè láṣẹ lé lórí ṣùgbọ́n tí ìbá ti lọ́mọ ogun agbára rẹ̀ kọjá ibi tó ṣe kíni tó wà iná ni ànábì náà fi lágbára kọjá bí ó ṣe kíni jihad ni máa jẹ́ kí islam fẹ́ tí ọba ti sínbẹ̀ ibi ọba dúró sí yọ pẹ̀mbẹ̀ oye ilẹ̀ káàró òjire wọ́n dọ́gbọ́n dọ́gbọ́n islam fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ àmọ́ kò hijack ààfin tọ́lá ààfin lọ́mọ ogun tí máa pọ̀fọ̀ àwọn àfẹ́yìn lọ́mọ ogun tí máa ṣe jihad wọn ò gba àfin ilẹ̀ Yorùbá yìí àmọ́ wọ́n gba àfin Ìlọrin kíléré áálí nìkan ẹgbẹ́ mujahid kọ̀sọ́mọ tó kéwù tí ògbógbó dà yọmọ fata àfọ̀njá dandan fúnra rẹ̀ ọlọ́ọ̀bá níbi kókó fóun láwọn ọmọ kéwù láwọn ọmọ kéwù ògùn eré wọn ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orin tẹ̀lé wọn wà láìtàláì tí wọ́n sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tọ́gbọ́ yorùbá nù wọn tán tẹ̀lé wọn wá láti àṣẹ sokoto àwọn ìlẹ́rin tí wọ́n mú tọ́gbọ́ yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá olúwo sọ̀rọ̀ ní èdè yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí wọ́n ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tó ìwọ̀n ogun ìkan ń bẹ tó súnmọ́ lù rẹ olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ padà nù mo yọ̀ǹda fún yín àmọ́ jẹ náà ó ṣe wọn lálejò náà ń polongo fúlàní wọn àwọn ṣàlejò tán wọn á lọ síbẹ̀ ibi wọn ń pe bẹ̀yẹn ní òkè ìsájì ìlú kan náà ìlú wo ni àmọ́ ó kó ni ó jìnà sí òde ẹ̀sìn gbọ́n ọba olúwo ló ṣe kí ni lọ́wọ́ nítorí pé wọ́n á jìnà sí wo àwọn ẹlẹ́bọn wa máa ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north kó dé ilẹ̀ yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ pé ẹ̀bọ̀n ni ọ̀sẹ̀ kù ní kí o níbi tí ọmọ lágbára ó yẹ so àwọn fúlàní wá wá fúlàní wọ́n máa pè wọ́n nóòtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù ọ̀ mùsùlùmí wọ́n wá wá wọ́n wá bá olúwo nígbà wọn sì ṣàlàyé fọlúwo tó lúwo ọ̀dà sáǹdẹ̀ olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó ló bìlífù kò lúwo ara àwọn ni kódà wọ́n sọ fún olúwo wa wípé ah, òun lọ́wọ́ nígbà bá fẹ́ jọba àfáà ni kí ló tó ìjọ ọmọ pẹ̀lẹ́ ní àwọn bàbá kan máa jẹ́ ní àbẹ́ yìí lọrin olúwo wa sọ fún àlọ́ ọjọ́ pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ó sì fẹ́ sẹ́ lára àwọn ọba wọn bóò làwọn ó sì gbàgbọ́ yẹ́sì Islam wọ́n á yọ̀ǹda olúwo kọ́ máa jẹ́ ọba olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kíni o emia emia ni àwọn ará north sì sọ fún wa tọ́wọ́ àwọn ogun Islam tọ́wọ́ wọn ni pé kílódé máa jẹ́ ẹ̀míà rísì tí olúwo sọ fún wa ní john tó sì jẹ́ tàn wá mẹ́nu so bọ́n ṣe á jẹun tán ní ààfin olúwo àwọn ọmọ ogun Islam yẹn wọ́n á kọrí sí òkè ìsájì wọ́n dẹ̀ tún gbọ́ abúlé òkè ìsájì tí mo yí ibi tọ́lọ́ ń lẹ̀wọ̀n lépèdè lẹ́yìn ìgbà tí wọ́n tú wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú olúwo ń ṣe wọ́n olúwo wá fún wọn ní ibì kan kò jìnnà síbi tọ́sípítù tá à ń wà ní ìwò eré àbí tó súnmọ́dò lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ibi ọlọ́run wá fún wọn lépèdè wọ́n ń kílèmù lùn padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ ọlọ́run pa orí wọn rún kódà wọn tún lọ kóòtù kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tí wọ́n jọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kó wọ́n fẹ́ pamọ́ àwọn ọmọ kan mọ́ ìtẹ́ ti dàrú àwọn míì ti sọ pé ibi tẹ́ ń gbéhùn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn agbọ́n tó fẹ́ hẹ̀pù wọn wá bá tàwọn pé ká hẹ̀pù àwọn àwọn òfin anílẹ̀ táàbì ṣe yunifásitì wọ́n gbà ta ogun ẹ̀ta rí pé ó ti dàrú pọ̀ àti pé lórí burúkú yín ẹlẹ́bọ ni wọ́n sì gbàgbọ́ inú ẹbọ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ kéw oye àwọn tó lọ kéw náà wọ́n ti ṣe à ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọn tọ́sẹ́ kú bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ ní ẹbọ torí ìlú ẹbọ ni ibẹ̀ wọ́n ti mọ́ tún yẹn lẹ́bọ tí wọ́n bá ja fúlàní lógun ìtàn bá dáadáa tẹ́ máa pa á fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí ni já nọ́ọ̀tì tí wọ́n ń jaun tí wọ́n ní Òṣogbo kan wọ́n sì gun kan láti Ìbàdàn wọ́n sọ̀pọ̀tì Òṣogbo against fúlàní no ìjà láàrin ẹbọ àti kíni o ìsìláàmù ni wọ́n sì tàn kọ́ fún yín lẹ́yìn tí wọ́n fi máa kó hatred ìsìláàmù sí a lórí ni ó tiẹ́ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí Islam fọ́ká ni kò sí pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá o ọ̀dà ẹ̀yìn ara lọ́rin kí ni ó gbà lọ́wọ́ yín mọ̀kọ́bílù Islam ṣé fọ́ọ̀sì gbé ẹjẹ́ mùsùlùmí ẹ sọ̀kan bàbá yìí sẹ́rù ni ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀rù ẹjẹ́ fún alimi àbọ̀mọ́tò àti àti Fúlàní àti Haúsá àti Yorùbá àti tápàrí ẹ̀kẹ́ wúlọ́wọ́ alimi àbẹ́ẹ̀kọ́ ni tí tó bá gbọ́ àwọn bàbá wa wọ́n rí mọ̀ ni wọ́n rí ọ̀nà wọ́n sì gba Islam bí gbogbo ilẹ̀ Yorùbá yóò kú náà ṣe rí nu fèsì pé wọ́n á fọ́ọ̀sì wa àwọn ní mọ́ jagun làwọn náà fi mọ́ jagun ṣe Yorùbá mi yẹ yín ẹni ọtí gbogbo ogun wo àwọn ní yóò sì gun nígbà àwọn ọ̀lẹ́rìí wọn ò sì láláyé ẹni tí ọ̀lẹ́rìí àlàyé ò lẹ́rẹ́ sí sọ́kàn sọ pé gbọ́ Ifá Ọ̀rúnmìlà àlàyé ò ní bẹ́ẹ̀ ìgbà tẹ́lẹ̀ kan náà wọ́n gbé wákọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà alátàbòdò ìlà ìyá wàbílí wà lédè ẹ̀rí pé gbogbo ọba nílẹ̀ Yorùbá lásìkò wọ́n gbèdì fún ètò Islam kódà tó fi di èdè Yorùbá mo rí ẹlẹ́bọ kan ẹlẹ́bọ burúkú tó gbóná wọ́n sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lọ́la ni àtàṣe yá fún ni àmọ́ ní ti ẹ bọ̀ ó sì máa parọ́ wọ́n máa sọ pé ẹbọ ni Yorùbá à ń bá bá wa nílẹ̀ Yorùbá gbà tán rí pé òfin ṣẹ̀ríà ó dáa ju òfin ọba lọ ó dáa ju òfin ẹbọ lọ wọ́n gbèdì fún òfin ṣẹ̀ríà nẹ́fọ̀n sọ pé ẹja dá ṣàríà fún ni o sẹ̀ríà ní ẹja lò abẹ́ ọ̀kan ni ìtumọ̀ ẹni pé déédé ni sẹ̀ríà àtàwa ètò kérébù tí ó lè yé gbogbo yín tó fi pé déédé ni pé written constitution ni ìpìlẹ̀ sẹ̀ríà tó ṣe kùránì àti kíni o sẹ́rí yorùbá kó mọ́ nǹkan kọ́ mọ́ kò sí ìrẹsì kankan tí wọ́n bá mú ẹni tó jí ìṣúwà tó bá mú un lọ bá ọba níìsín tó bí ọ̀dọ̀ ọba tó ní kábíyèsí ọmọ yìí ó jí sùn mẹ́fà yà mọ́júmọ́ òní kábíyèsí ni pé ẹ lọ pa ẹ fi jó pa ni nígbà tí èdè ìrọ̀lẹ́ tí kábíyèsí jí lọ́nà wọn mú ẹlòmíwà iṣu kan pé náà ló ẹlẹ́yìn ó tó ní wọn pa nígbà tí èdè àárọ̀ ìjọ kejì ẹnìkan ju iṣu méjìlá kábíyèsí ẹsẹ̀ ní wọn jí iṣu báyìí ẹwọ ẹ lọ fi pamọ́ jẹ ẹ lọ fi sínú túbú díjó ńgbà báyà máa sọ fún yín ó fi mẹ́tẹ̀ táwọn ti àtọ̀sọ́ra àbẹ́ àtọ̀sọ́ra wọn wọn ò ní written constitution tí wọ́n máa rìfáàsì tí wọ́n máa fi ṣẹ̀rí àwa nìkan la ní written constitution wọ́n Islam àbí làwọn bá náà wàá wò wá ní ah sẹ̀ríà máa da gan o sẹ̀ríà náà da àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà fi máa gbèdì fún òfin sẹ̀ríà ibi tí mo lọ ni wípé àárín wá wá dàrú lára mùsùlùmí látòkè látara wípé àìjọ gbàgbọ́yé àìjọ tẹ̀lé mọ́nájú kan náà àìjọ ní tíṣà kan náà ó mú ká má jẹjẹ jẹmọ kan náà óyé ó mú ká má jẹjẹ jẹmọ kan náà kò wá jẹ́ kí ìjọba wọn ṣe kíni kọjọ ìyọ̀ kan náà ó wá jẹ́ káwọn ìjọba tó yẹ kí wọ́n wà lójú kan náà lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á fọ́ ìjọba tí mo ní wà ní Andalus ó yàtọ̀ sí ti ń bẹ ní Baghdad ìjọba Al-Hijaz lọ́dọ̀ àwọn Saudi Arabia ó yàtọ̀ sí Usmaniyun gbogbo ìgbà tí àwọn Usmaniyun ń darí ẹ̀yẹ eh, Sudan tó ń darí Niger wọ Nàìjíríà Saudi gbà tiẹ̀ lọ́tọ̀ ni so therefore bó ṣe ìjọba Islam ti àwọn Usmaniyun kò ní jẹ́ tí àsáwọ́dí kọ́wọ́ bí bó ṣe ìjọba ìbò tó padà replace ẹ̀ kọ́ ẹ̀já kẹ̀ kò ní jẹ́ kí tí àsáwọ́dí kọ́wọ́ bí so wọ́n jẹ́ kí súnà pẹ́ wọ ibi àbẹ̀ ìgbà tí súnà wà dé kò yẹ kí súnà dájà alẹ́ kọ́ á ní òun ní súnà èyí ní súnfí kò kó rí bẹ́ẹ̀ bẹ̀tẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ẹni tí ń gbé àlàyé súnà bọ̀ láti Saudi kọ pàdé súnfí rí ní tọ́ mọ̀ ní Saudi Arabia làwọn aláìmọ̀ kankan tí ń pòyì sàárè àwọn sàbé àwọn aláìmọ̀ kankan tí wọ́n ti jìnnà sí kéwú tí bàbá sẹ́kì Muhammad bin Abdul Wahab tó rí wọn tó wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé tó bẹ̀rẹ̀ sí máa ṣe dáwà lẹ́yìn lórí tí wọ́n pe dáwà rẹ̀ ní sàlàfíà sàlàfíà yóò sọ ọ̀tá ẹnì kankan títí títí tí wọ́n fi bára lọ́wọ́ sí kó lè bá a dọ̀tá ó fẹ́ tún orí àwọn mùsùlùmí ṣe ni ọba Saudi lọ́wọ́ fi agbára kún agbára àfà ní sàlàfíà yẹn fi rọ́wọ́ mú ìgbà táwọn ìwà lọ kí wọn ní Saudi Arabia wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n bá ń bọ̀ àbí yàtọ̀ sáwọn ọmọ alálùbáríkà tára wọn ebi àwọn afọ àkànní ọkọ bí ní ìsìn ẹ nìbú àárọ̀ nìbú yá abẹ́ọ̀kọrin yóò wù yẹn tó yọ gbọ́dọ̀ wọn abẹ́ọ̀kọrin bẹ̀tẹ́ níbi tẹ̀lé níbi gbogbo ní yá ààrẹ ní bẹ́ẹ̀sì wáyé ní ìsìn bọ̀tẹ́ tó lè wù lá ẹnìkan ti kéde pé lórí rédíò pé bàbá àwọn náà jáde má lọ́wọ́ àtòrí pé àṣà irọ́ ni tó fi ni bàbá àwọn inú náà lọ́wọ́ bàbá tèmi ò sí inú náà àbí bàbá tí wà nù náà nígbà tó wá dé tó ọlọ́fẹ́ ọ̀rẹ́ rì mọ́ wá rẹ́ rì ṣàlàyé ẹ̀ ni mọ́ pé ná torí wọ́n kọ́ lọ́ọ́ dàjọ́ gbogbo ẹgbẹ́ tẹ̀ máa dápọ̀ máa náà ẹnu ọlọ́ọ̀ nìkan lọ́gbà àfọ́ àtọ̀bá sọ kíkọ́ sáàlù súnà àwọn àwárí jù tí wọ́n pera wọn súnà tí wọ́n ajáde kóònù súnà tí wọ́n di àwárí jù àwọn ni wọ́n máa pé èèyàn ní òǹbídíà òǹbídíà ni ọ́ ọ̀ǹdájọ́ nù dáwà là máa ṣe á máa ṣàlàyé ni oye èébú ni òǹbídíà ni ọ́ káfíìrì ni ọ́ mọ̀mítárì ni ọ́ oye nìsín èébú ni ìdájọ́ sí ni o ti dá ẹjọ́ ẹ̀ pé nǹkan jẹnu ó dájú pé ní mọ̀tádìn nǹkan ńlá ni torí ilé ìtìmọ̀ náà tó yẹ pé nǹkan afẹ́ àhàhà ah, ah, ah, ó ti pọ̀ jù ọ̀dájọ́ nu ẹnu ọlọ́run lọ́gbà gbogbo èèyàn ṣùgbọ́n kílẹ̀ ká sí ọyà abáyàn sọ̀rọ̀ ni káwá fi dàjọ́ lẹ̀ nánú duhat lakudot duhat ni wá tí ọmọ ṣàlàyé lakudot àìsèkọ́dí tí ọmọ dájọ́ oyé nìsín òṣìlúùbù táwọn tó rí súnà nù tíra tí wọ́n fi pìrìsẹ́ǹtì ẹ̀ fáwọn aráyè kù ló bí súnfí ọ̀tọ̀ alátakò súnà ọ̀tọ̀ alátakò ó yẹ kí gbogbo rẹ̀ ọmọ ráìmù ni irú àwọn súnfí kan ló di súnà àbẹ́wọ̀n bàbá Kamal àìmọye súnà níbẹ̀ lára bàbá wọn kẹ́rẹ̀ pé ọmọ ìjọ yín lójú pé àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bí tán pé àbáwọn pàdé tán pé àà ah, ah, ẹ̀ rí pé àṣàjẹ́ wà olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n tí a bá rí súnà wọn lò abẹ́ ìbú rẹ̀ wọn ní lò wọ́n wà ní àbàbá ah, ẹ̀ láìkí súnà wọn ní wọn láìkí because wọ́n ní presentation rẹ jẹ́ kí wọ́n má láìkẹ́ wọ́n lọ́mọ èèyàn bú wọ́n lọ́mọ èèyàn pẹ̀lú bídí àwọn òfin láìkẹ́ kò sí bàbá kan tó ẹ̀ lẹ́kẹ̀ẹ́ súnà wà láì ẹ̀ tí ìmọ̀ polongo súnà tí wọ́n fi sọ pé ọlọ́ba ni gbé súnà ànábìgá ọlọ́ba ni paná adẹ́bọrẹ́ bá ni gbé súnà ànábìgá bá ni rẹ bídí àsìtá nílẹ̀ àti bídí àti súnà ta ní lò ẹ lẹ́yìn rárá àwọn bá wa ní ti ń lò tipẹ́tipẹ́tipẹ́ àwọn ẹni ọlọ́run bá ni paná adẹ́bọrẹ́ banigbe suna gbé súnà ànábì ga bá rẹ bídíà sètáánì bá rẹ táwọn máa sọ wọn nǹkan tó táwọn kan dé tá a fi dà nǹkan rú tá a bá fi dà nǹkan ní ogun a sì da ìlú wa gbogbo wa tá a bá fẹ́ a unite ni a ìjà ọjọ́ yìí di ẹ̀rọ kan náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa pín nígbà tí àwọn èèyàn máa búra wọn súnà wọn yóò kì í di tiẹ̀ lọ́tọ̀ súnà yóò kì í di gbogbo asúnà á lọ yìí di tiẹ̀ ni wọ́n gbàtọ̀ ya bàbá wa tó pépè súnà náà ló change sloom gbogbo ẹ̀ mọ́jà bára wa jà mọ́ ọ̀yá ẹja jókòó papọ̀ ẹja máa unite títí táwa náà ọmọ fi gbẹ́jú pé àkọ́yá máa jà tẹ́lẹ́dẹ́ táwọn ọjà torí fatuwa ìgbà yẹn wá ní súnà tó wá aráyè dáadáa kò sí ẹni kankan tó tako súnà ọ̀rọ̀ ni bí ọ̀bá lò kò sọ pọ́n ó ti ànábì ó lè má rí because ọ̀pọ̀lọpọ̀ ò lè mú tọ́ ń sọ yọ́ wọ́n dá òtí ẹ pé tọ́ ń sọ yìí ọ̀wọ́ gbé lọ ni pé àwọn ọ̀dọ́ àwọn kápá ọ̀dọ́ bá rí fúnra wọn chẹ́pà fúnra wọn wà láwọn òwe gbogbo tí bàbá wa Sheikh Adam ẹ̀lì lórí lórí tẹ́ ẹ bá kàn tẹ́ ẹ bá kàn Salafi bàbá wọn Sunni bàbá wọn gbogbo tí bàbá wa Kamala Adabi tó fi ẹnu ẹ̀sọ́ tó kà fúnra rẹ̀ kódà ọyọ́ ọmọ tó ẹ̀rọ ló ń kálukú fi ṣe kéde ló fi practice ẹ̀ abẹ́wọ̀n bí bàbá kàmánà adágbígbó ṣe wà ó yàtọ̀ ní Sufi torí pé Sufi ìmọ̀ ni ó yàtọ̀ ní Sufi Sufi ìmọ̀ ni gbogbo àwọn tá a já lùsùnà léè tí ìdá tí ìyá ìhànà o tí ó ṣe pé serious serious Salafi òun láti jẹ́ serious serious Salafi yẹn wọn bàbá ń lọ hànà fún iná tí èsè wọlé kó tí wọ́n tó bá ń jẹ́ normal Salafi hàn ara rí ọba lẹ̀ torí normal sọláfì tó bá rí ọmọ ìyá àgbọ̀yé ẹ̀ lọ́dọ̀ ẹnìkan yóò compensate ẹ̀ serious serious salafi bó rí lọ gbọ́dọ̀ rí tó àbá ti rí mo ṣe rí ìfi síbi jẹun wọn náà gbọ́dọ̀ fi síbi jẹun èmi ò kì í ba oníbídí àlọ́wọ́ tó bá ti ba oníbídí àlọ́wọ́ báyìí tó ṣe pé oníbídí àwọn ò ti di kẹfìrí nù ilé ayé ti à ń sún àwọn gan ṣe wá ní ìsìn ṣé fáàmù súnà wọn pe péèjì yẹn àwọn súnà gangan fúnra wọn wá jáde wá sórí net àti ní ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn bẹ̀rẹ̀ sí máa bombard wọn pé tí yìí ti pọ̀ jù ó lè mọ ìyín pọ̀ wọ́n rán yín ní tẹ́yìn sí kíni tẹ́yìn sí ni ara wa ti ń balẹ̀ díẹ̀ díẹ̀ níta sáwọn wá lọ káàkiri ni pé o ò lérè mi bú nínú ilé ìsúná wọn ti bí mi mo tó develop ẹ̀ ibẹ̀ mo ti mọ̀ ìpè sufi ìṣọ̀tà Islam àwákà àmọ̀ kẹsì bẹ́ẹ̀ nìkan ní àmọ́ ọ̀rọ̀ ìrọ́pò ọ̀kan sí mi lórí ní tí mo mọ̀ láàmú akọ́ mi ní tiẹ̀ wọ́tọ̀ ọ̀gbọ́n wèrè kan mo ti ń sọ̀rọ̀ náà àfọ ó ní ẹ̀yà mars ẹ mọ́ gbogbo mọ́ ẹ lọ́ máa jà pẹ̀lú súnà ẹ lọ́ máa jà pẹ̀lú súnà ẹ lọ́ bá ìṣẹ́ jà pẹ̀lú súnà èrè sí ọ ọ̀nkà ni ọ̀rọ̀ pé mo ní súnà ọ̀rọ̀ ìbọn wá ìdú ni bá gbé lọ́wọ́ wọn náà lọ wá agbára tí tọ́ọ̀ bá wọ́n ní o mọ́sàn kó fi súnà kájà wà ní bo ẹja máa ronú ìgbà náà wọ́n pọ̀ torí torí ọlọ́run sọ táwọn wéèrè pẹ̀lú orí kankan ó sì rèsì nítorí àwọn láàfin wéèrè pé wáyé dúdà mọ́sítà tá a tó ní nkó wa ẹ má máa sí gbogbo nǹkan gbé mọ́ náà ni ẹyin hamas túnbẹ̀ ni gbogbo àwọn kékèké ìlú Gaza ẹ̀kọ́ wọn ní mọ̀nrọ́bùkà mọ̀nrọ́bùkà mọ́ <laughs> mo ní ṣe tó wá kàn ń da èrè àwọn tẹ́ ẹ̀rí wọn gbogbo àwọn tẹ́lẹ̀ tí ń jagun láwọn bọ́ra yẹn ninety percent wọn kò fásul Quran yẹn gbogbo Quran ń bẹ lórí wọn wọ́n mọ ọlọ́run bíi bíi nǹkan mi ìwọ kan wá ń sọ bàtàbàtà bàtàbàtà yẹn tá a fi interpret Quran at hadith ó mú kí oríṣiríṣi tíṣà wà ní Muslim world oríṣiríṣi tíṣà yẹn wá pé wa ibo sẹ́yìn pé bá a ṣe wà apẹ́símọ̀ àlùkí because of different teacher náà ni àbí màlìkì ṣàfihì ànàfẹ àǹbàlẹ ibi ètò wà lẹ́yìn ẹ oyè bá a ṣe pín súfì àti súnà àwọn tíṣà wa ló pín wa bẹ́ẹ̀ àwọn preachers wa àwọn tí ń ṣàlàyé ló pín wa bẹ́ẹ̀ tó bá ṣe pé ahọ́n tí wọ́n fi ṣàlàyé kìí ṣahọ́n ká lè pín ànípín so problem àgbáyé ó wà níbi syllabus tí ọ̀rá yìí ó tún wà níbi teacher tí wọ́n unite ìpínpín yẹn pínpín inú ni yóò lè jẹ́ kí pínpín yẹn táwọn sí kíni kọrọrùn tí àwọn tíṣà ọba ti wá ráìm àwọn àjọ náà ní sí kíni àwọn tí wọ́n tẹ̀lé wọn náà ní jẹ́ ìjọ kan àwa náà oríṣiríṣi wá ni wá tí ìjọ kan ọba ti wá tí àlùmọ̀ ọba ti wá jẹ́ ìyọkan lábẹ́ olórí kan pẹ̀lú sílábọ̀sì kan ọlọ́run ní fún níjọba gbogbo ibi tábà wà ẹni ẹlẹ́ni nínú àgbà ṣe wá ṣe torí aláàkiri dá sí kí ẹ sẹ́pà aláwọn àfáà tẹ́lẹ̀ darí wa ṣùgbọ́n àwọn àfáà ń gbọ́ lè bára wọn ṣe tó fipá aláwọn àfáà tí wọ́n tó wàá darí gbogbo àwọn àfáà náà ló wọ́n tó wàá darí ṣùgbọ́n àìlè unite wọn kò lè mọ́ àwa náà unite táwọn ọba ti wá unite láìláà rí unite táwọn ọba ti wá unite ọlọ́run fún wa níjọba ọlọ́run èyí fáwọn tí wọn ò unite níjọba ẹgbẹ́ PDP ìgbà tó unite tí ó ti mọ the camp àwọn ni ẹ ń darí tìmọ̀ nígbà tó lọ́n fi the camp sí àrùn wọn ìgbà ìgbà tí APC unite wọ́n gba ìjọba lọ́wọ́ wọn tí APC náà bá ti disunite ní ìsábí kí ni wọ́n ṣẹlẹ̀ sí PDP òun àmọ́ unite unity wa natural ni ó wà lórí one syllabus one teacher and one Muslim woman tó bá ti wá dàbà yóò máa fún wa níjọba tí kò sẹ́ tó lè wí ni ìjọba tí ó dára ìjọba tí ó jẹ́ kílẹ̀ ayé rose kíni kódà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹyọ kan náà gbogbo ẹ̀ ìjọba Islam ẹyọ kan ni ìjọba islam yàtọ̀ sí umma o umma kan ní máa ń gbé ìjọba islam dìde ìyẹn ni pé tẹ́yìn umma tẹ́yìn bá ilé jẹ́yọ kan ọlọ́run sì ní fún yín níjọba tẹ́ bá ti fọ́n ká ẹ̀ní níjọba wala tanasawu wala tanasawu wala tanasawu ẹ̀ gbọ́dọ̀ bára yín jà fatafshalu tẹ́ bá bá fẹ́ẹ̀lì wọ́tàf abàrí ìhókùn ní táwọn èèyàn rí ságbára yín yọkàn lọ ni yọ́ fẹ́ lọ bí afẹ́fẹ́ ni wọ́n ní rí yípẹ́ lágbára kan mọ́ nígbà tí ó rà kún mí àbí màálù ọgọ́rùn bá ń bọ̀ láti ibẹ̀wọ̀n ọ̀nà abo níbí ọ̀nà òkè àdínì ọ̀nà ẹ̀yìn nǹkan junction ọ̀nà òkè àdínì ọ̀nà primary ọgọ́rùn màálù àti fúlàní wọ́n ń bọ̀ láti ọ̀nà àdínì junction àdínì wọ́n ń bọ̀ wọ́n á fẹ́ pàdé níbi mọ́sálásí sàlámà lẹ́kún wọ́n fẹ́ pàdé ètí wọ́n ń bọ̀ láti primary àbí àwọn àwọn màálù ọgọ́rùn-ún tiẹ̀ fúlàní ibẹ̀ ti kú ààrí màálù ọgọ́rùn-ún tí ò ní fúlàní àti ọgọ́rùn-ún tó ní fúlàní wá pàdé kán tó kún pọ́ǹtì yẹn kí ni ó ṣẹlẹ̀ ta ni nǹkan ó sí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé ètò ní fúlàní lọ bí ètò bá sì sẹ́kù gbówó èsì ni olè ó jìjì jì ìjọ́sọ̀nù ó sọnù bẹ́ẹ̀ náà ni mùsùlùmí àti kírísítẹ́nì ní ìgboro táwa ẹ̀ tí ẹ lẹ́lẹ́bọ ọlọ́run ti pẹ̀bọ rẹ́ wọ́n kàn pariwo lásán ni ní ti ń dùn náà ni pé wọ́n nítàn wọ́n wà léèyàn ìtàlẹ́ lè fi rántí wọn àmọ́ àwọn èèyàn wọn dà wọ́n ti wọ́n ti Islam ti kó wọn kìrìsìtẹ́nìtì náà kọ́ àwọn òkú wọ́n ń dùn wọn pé àá ah, ah, ah, àwa lẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó ti lọ àwa mùsùlùmí lẹ̀gbọ́n báyìí kìrìsìtẹ́nì làbúrò àwọn ní kíni Ìdòwú ọ̀rẹ́ wọ́n ti jìn wọ́n ti lọ ọwá ń dùn wọn ṣùgbọ́n láàrin mùsùlùmí àti christian wàhálà wà ṣe rí nílẹ̀ káàrọ̀ òjìire ń bì christian ní ń bì ṣáìdì ń bẹ̀ ha because àwọn ni wọ́n ní ìjọba tí ń bẹ́ ń bẹ̀ iye ẹjọ́ ta lọ́lọ́run tẹ́ bá nà dáadáa ń bì àti ẹ̀ nà ní ìsàlẹ̀ òun táàrí náà gbogbo ọ̀dọ́ lọ́yà tá a bá dọ́dọ̀ rẹ̀ báyìí tá a bá lọ gbàdúrà sí wọn ilé ẹjọ́ yìí ò lè kà wọn ní kí ló dé tí kùrà ní ọjà fúnra rẹ̀ pé ṣé wọ́n ní kùránì ni tó yá ṣe rí mẹ́ntálítì àwọn tó kàwé nísàlẹ̀ wọn wọ́n yàtọ̀ sí mọ́tálítì láti Kwara lọ sí north ibi tí Islam bá ti dádé tó ṣèjọba mùsùlùmí máa máa proud pẹ̀lú Islam yẹn ṣùgbọ́n ibi tí Islam ọba ti dé adé mùsùlùmí rẹ̀ yóò máa wo bẹ̀rẹ̀ báyìí yóò máa tẹ̀lé àwọn tó bá bá ń bẹ̀rẹ̀ náà yóò máa ṣe kí ni ìjọba ń ṣe ni yóò máa ṣe Islam máa dádé ká máa proud pé mi ò lè wà lábẹ́ èèyàn sẹ́tẹ́ bá ti dé sàlẹ̀ ń bẹ̀rùn kódà mùsùlùmí tó sọ pé ẹ má gbìjọ ọlọ́run fún ọlọ́run ni ó gbìjà ara rẹ̀ nǹkan yọ ká tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá fà ti lé nu bẹ̀rùn nǹkan yọ ká pé kápó nípù dì dáadáa lónìí wọ́n pa á ọmọ islam fín ọmọ islam òfin bí gómìnà rí fín yọ balẹ̀ tọ́yọ̀ pé mi ìlérí tí mo lè lérí nígbà kékeré ń kàmpé pé ẹ má dìbò fún o ẹ má jẹ wọlé ẹlẹ́ẹ̀kejì fún ẹlẹ́gbẹ̀wò á sọ fún àwọn èèyàn wa tí wọ́n lè gbọ́ àti olè gbẹ́rẹ̀ ni o kí wọ́n má dìbò fún ẹ̀rù lè máa ba gómìnà mọ̀tẹ́ bá ti wá rí àfa àtọ́yàtọ̀ oru stọ́ọ̀fù tó rúwa yìí tó ń lórí pé gọ́dọ̀ ọ parẹ́ Islam mo wà pẹ̀lú ẹ̀ mo wà pẹ̀lú Islam ọ pa adájọ́ ẹ parẹ́ ẹ tani ó tọ̀ kò gbójú ní ọmọ ogun Islam kankan kò sọ ọmọ ogun Islam kankan bẹ́ẹ̀ o ó ní kùndí lọ́rin kùndí mbẹ́ ẹ̀rọ ẹ̀yìn àbá sálábì ẹ̀mọ́ta ayé jẹ́ o èmi ò ní kùndí oṣù kan kùndí mbẹ́ níjọ́ tí àbá wa ṣẹ́gi <laughs> Ibrahim ọmọ bàbá wa kí dọ́kọ́ ọmọ sáàsì sí secretariat wa that is the first mosque ní secretariat wa làwọn kí yóò bá bá wa fà wàhálà ah gbogbo mùsùlùmí ìwé ẹ̀tẹ́ ìwà rẹ̀ mélòó ni yín ẹ̀yìn kírísẹ́ more than ninety five percent ẹ̀ ti ń bẹ nílùú ẹ̀ muslim ni àwọn wa kọ́ mọ́sálásí sí secretariat ìlú wa ẹ̀yin wa lẹ́kọ̀ọ́ chọ́ọ̀chì àwọn aláwọ̀ champion rẹ̀ láàánú bá gbogbo àwọn bàbá ìmọ̀ọ́mù pé afẹ́ lọ nà wọ́n àwọn bàbá ní ẹjẹ́ ẹ̀kọ́ sí sùúrù náà nígbà yà bàbá ní ẹ̀ ní ìjà tí lọ́nà wọn ẹ má wọ̀rí ẹ̀ yà sọ pa serious bàbá ìmọ̀ọ́mù kan lọ sọ bẹ́ẹ̀ èmi gan mo wà mítì tàwí wọn ní káà sí sùúrù ẹ̀yìn máa mi a sì a unite gbó wọn ni a lè dá jàǹjà a kàn nà wọn wọn sì sá lọ ṣùgbọ́n bàbá ní tí ìjọba bá dá sí nǹkan pé nǹkan ní ń bẹ fara yín balẹ̀ àwọn náà bá ti sòrò pé kí ni a tètè máa nǹkan mi so àwọn bàbá bá ní wọn sọ fún anáà torí wọn gbé bẹ́ẹ̀ àgbàgbọ́ inú ẹ̀ wọ́n ti lọ sàn kankan kọ̀rọ̀ so orí ibi tí wọ́n ti fún ẹ nílẹ̀ wèrè kan ti fún ẹ nílẹ̀ kí wọ́n kọ́ chọ́ọ̀chì síbẹ̀ lọ́ba di ọjọ́ tí wọ́n gbé katapila tí wọ́n wà bó ilẹ̀ hùn ọ̀gbọ́n mọ̀ràn ṣe ń kọ ẹni ẹ̀dá pé fàtáì ló kọ rẹ̀ òun ni wọ́n tún wá mú láàrin wa pé kó gun katapila tí ó bò lẹ̀ ṣe mọ́ ètí máa wúlẹ̀ tí wọ́n ní eyín ní eyín bá yọ eyín katapila bá yọ ìkejì náà bá tún yọ ní mùsùlùmí kan sẹpítẹ́rì àti bá lọ rí bá pé wá ṣé orí bìtẹ́ yín níjọ́ tó ń gun katapila ṣé orí bìtẹ́ yín katapila ti yọ rí ó lóun náà ń wò bẹ́ẹ̀ pé kí ara fẹ́ ṣẹlẹ̀ ní ẹni ẹ bá sọ fún pé jésù òjò rẹ̀ láti bí mẹ́júmọ́ ẹ̀jẹ̀ ta tẹ́tọ̀ àfa ìdí làwọn àfa àti sọ́bẹ̀ ń di ilé àwọn màláíkà wọ́n ṣe ló sáwọn o ti sọ́ dilẹ̀ àwọn mọ̀lẹ́ká àwọn bàbá wọ́n ti bo nǹkan mọ́bẹ̀ ìyẹn bí yẹn ṣe gbọ́ báyìí ó sì ra sọ̀kalẹ̀ jẹ́ ó sì sá lọ so látọdún wọn ọkọ̀ chọ́ọ̀chì ìgbà tó wá di 1989 wọ́n wá lọ wá through politics wọ́n wá lọ gbé ẹnìkan fún pátì tí máa ń wìn nílùú wa pátì ọ̀pẹ náà nílùú wa máa ń sin pátì Awólọ́wọ̀ ni wọ́n wá lọ gbé kiri èèyàn wọ́n ti wá ra gbogbo àwọn bàbá pátì pa ìgbà yẹn nígbà àkọ́kọ́ táwọn wọ politics débi pé èmi gẹ́gẹ́ ọmọ ìwádà bàbá kí àfáà ni pé bàbá wa ọlọ́njẹ́ mi ah, ọlọ́ba ní fẹ́sàlì jẹ́ náà wípé a dìbò lọ́tẹ̀ yìí ẹ̀yìn lẹ́ni ká má máa dìbò ṣùgbọ́n lónìí a dìbò kọ́dà àwọn ilé ọjà lè dìbò torí mọ́sáàsì tọmọ yín kọ́ wọ́n fẹ́ kọ́ sọ́ọ̀sì ẹgbẹ́ rẹ̀ bàbá ní ṣe ìbò náà lẹ sì rí pé ìbò ni o ní ìgbà àkọ́kọ́ nù tàn wò tẹ́lẹ̀ ó dìbò àkóbọ̀ àwọn ilé àjáde gbogbo ọmọlé kéwò la káàkiri àwa lọ di ìbò tá a wí a fẹ́ kojú pátì tó ní structure èèyàn wí ní pátì tó ní structure yóò wí ní ẹ̀sá ni pé pátì Awólọ́wọ̀ nìyí náà làwọn Yorùbá gbàgbọ́ ṣùgbọ́n lọ́jọ́ kìíní ní ìgbà àkọ́kọ́ rú ẹ̀ àbádìbò gbogbo kásìlọ̀ ti sì ń bẹ láàrin ìwò òun inú ìwò òun kò ju mẹ́ẹ̀ẹ́dógún lọ gbogbo kánsílọ̀ pátì yẹn tó jẹ́ muslim tí wọ́n lọ bẹ àwọn àfà àwọn àfà ní ẹ̀dìbò fáwọn kánsílọ̀ pátì tá a fẹ́ gbé lulẹ̀ tá a fẹ́ gbé chairman rẹ̀ lulẹ̀ lọ́ba wọ́n ìní kánsílọ̀ mẹ́tàlá nínú mẹ́ẹ̀ẹ́dógún pátì tàwa tá a ti lọ mú Kamilu wa ọmọ ẹlẹ́ àní tá a ní òun ni kò ní ó ti promise wọn kó tó bá fi lè di chairman òun ò ní jọwọ́ kọ́ chọ̀ọ̀chù pátì wa bá wọ́n ìní méjì péré wọ́n ti ka ìbò kánsílọ̀ wọ́n wá lọ́nà àtàbó tí a máa lọ́la ń gbà alámọ̀tàkẹ́ wà fún aláwọ̀ bùkà bí àṣírí lábà tí a dá àbí lábí kùrìsíyù nínú àtẹ́nu gbogbo ẹ̀ arọ gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n ti ń kà wọ́n kà wọ́n kà wọ́n kà ṣùgbọ́n tàyè ìta rí ni wípé àwọn oní kánsílọ̀ méjì àwọn àbí tí a máa wá wọlé tí a máa kiri yóò rẹ̀ kọ̀ wọlé láti ìgbà yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ kò sí olóṣèlú náà tí a bá ti fẹ́ máa yan chairman fún wò ní káwọn mùsùlùmí lè bá dìbò muslim kẹyìn akọ́ wọn lẹ́kọ̀ọ́ èwu nítorí ọjọ́ jáde mẹ́rin wípé àlùmọ́ wọn máa jẹ́ ọ̀kan yóò sì máa gẹ̀ẹ́tì agbára tàbá wà lẹ́yọ kan a máa gẹ̀ẹ́tì agbára a máa wín ṣùgbọ́n tá a bá fi lè fọ́ tá a jẹ́ káwọn nígbà wọn fọ́ wa kò sí àwọn yòókù àná máa darí wa lọ́jọ́ kíkiri wọn máa rọ́wọ́ mójú àlọ́ lónìí torí wọn unite tábàtì ẹ̀ ti rí ntọ́ pàwọ́ àti wọn pọ̀ wọn unite ni torí wọ́n gẹ̀ẹ́tì logic yẹn wípé tó ọ̀ràn mùsùlùmí káwọn unite gẹ̀ẹ́sì wa àwọn ò lè unite lẹ́lẹ́ ìbò Tinubu rádaràdára ṣe ń bẹ̀ ìbò rádaràdára akólọ pọ́ńkàṣó akólọ PDP ìbò wa lọ́lọ́ PDP lọ́lọ́ di Àtíkù ẹ̀ mọ́pá bá rì ìyẹn sí àmì pé ìlú Ọ̀ṣun tó ti wáhùn ibẹ̀ wọ́n ti bí Tinubu náírà gbìdì wà lẹ́ẹ̀kọ́ wọlé mẹ́ ọmọ Haúsá lọ wọlé wọn ò dín torí ẹ̀ ṣe o àwọn kiri yóò wọ́n di ìbò tiẹ̀ fún pàtì àwọn mùsùlùmí ọ̀lẹ́ dìbò fún PDP Àtìkù torí pé Àtìkù gan fẹ́ dìbò wọ́n kàn dìbò pàtì torí wọ́n bínú sí pàtì APC ẹ̀ pàtì Tinubu Èkó àwọn ṣọ́ọ̀ṣì wọ́n wí ní Tinubu rẹ̀ Èkó tí ń gbé gẹ́gẹ́ lọ́dà lọ́pàá gọ́ọ̀mẹ̀tì Tinubu ti wá wọ́n lù mọ́bẹ̀ kí ló dé ah unite àbí àmọ́ ìbò rádaràdára tá a pín náà ẹnu rádaràdára tó kù tá a APC náà la fi nà wọn mọ́lẹ̀ tá a bá wá unite nǹkan wọn àti jáde wá dìbò wọn tá a bá ilé unite wọn àgbọ̀dọ̀ jáde wá dìbò wọn àìsẹ̀gbẹ́ wọn ṣùgbọ́n tá a bá ti ń pín wọn máa jọga wa à ń bí èèfù ní south yìí bí ìgbà pé minority ni wa kí ló dé a unite mo parí ọ̀rọ̀ mi wọ́n wá ṣe dọ́rùbù fún Muslim world pẹ̀lú nǹkan mẹ́rin pẹ̀lú kí ni o التقسيم والتقسيم المقسم aláwọ̀kọ́ tó ṣe fún wa ni pé ó jẹ́ pín bá a ṣe wá pín tán wọ́n wá pín bá a ṣe pín lọ́dọ̀ ara tán wọ́n wá pín tá a pín wọ́n wọ́n de tẹ́fìkọ̀ sáàrin wa wọ́n dẹ̀ ní àwọn agent secret agent fẹ́ràn sáàrin wa ní mẹ́fù àfà àti ní mẹ́fù àdarí láti wá pín muslim world muslim world gbọ́ pé ojú kan náà lọ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe wàhálà sẹ́ńtúrì tọ́pọ̀ láti pín wa àhírán àkíláàsì wọ́n pín wa bẹ̀t pípé àwọn alákọ́ọ̀sì rẹ̀ níbẹ̀rẹ̀ oye àwọn alákọ́ọ̀sì pípé rẹ̀ níbẹ̀rẹ̀ kó tó wá di pé ìsìnmọ́rù dé ó tún lè sìn àwọn alákọ́ọ̀sì wọ́n dàrin Saudi rú against Turkey Turkey lẹ́díkọ́ta wa wọ́n wá jẹ́ kí headquarter wa àrùí our spiritual headquarter tó unite mọ́ our administrational headquarter ṣàgbé kọ̀dá ẹ ti ń darí muslim world kò gbàgbọ́ kò bá ẹ ti ń darí ẹ̀sìn kò bá sí ní Saudi kí ni ìyẹ́bẹ̀ lápá ní gbogbo muslim world òṣèlú tí ò ti lápá iná ló jẹ́ kíjà súnfí àti súnà ògbóná ó ibi ìtúpìlẹ̀ rẹ̀ ti kí ni tó ti wá nìyẹn ọ̀yá máa jà àwọn kòfin lọ́wọ́ benefit rẹ̀ set gate aláwọ̀kọ́ nínú kan márùn ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀nà istimar alaalam islami gbogbo muslim world tó ti wá pín tí ò lè jẹ́ ọkàn wọn wá lọ kó ọ lẹ́rú wọ́n lọ kó gbogbo àwọn muslim world yẹn bá táwọn lọ kó ọ lẹ́rú wó ìjọba islam tó sẹ́kù bẹ́ẹ̀ wọ́n wó wọ́n wá rọ́pò rẹ̀ pẹ̀lú ìjọba àti ṣé ìbámu yé àyàfi Saudi Arabia nìkan wọ́n kó lẹ́rú àwọn kó sábẹ́ wọ́n lọ Saudi Arabia lọ fọ́ ọ̀sẹ̀ pé kó change Arabic kó change constitution ṣùgbọ́n wọ́n jẹ́ kó wà force láti máa tẹ̀lé Britain Britain ni máa tẹ̀lé wọ́n jẹ́ agreement ní láàrin Britain pé àní ah, wàá dà ológun pẹ̀lú ọjọ́ mu ọgbọ́dọ̀ takàwá náà níbi anywhere agreement ń bẹ láàrin àwọn àti Britain ní ọ̀jẹ̀ sáájú ọmọ tí ó ṣe sí Palestine lónìí agreement àtayé àtijọ́ torí ibi tí ibi tí akṣọ́wà ń ti ṣe Palestine Palestine lakṣọ́wà ara tẹ̀lítórì ìjọba Saudi ni bẹ́ẹ̀ bá máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin aláàlọ́rin ó bẹ̀rẹ̀ kẹ́yìn ọba dáadáa aláàjì Kùdùsí lọ wà tẹ́lẹ̀ tó bá pèèyàn lálàjì wọ́n fi Kùdùsí sí kí ló dé àwọn bàbá wa tán bá ṣe ájì tán tán ṣe wúmúra tán wọ́n wà lọ Kùdùsí wọ́n fi àmọ̀ pẹ̀lú aláàjì kí ní òdóṣè ṣùgbọ́n gbà tí Saudi Arabia ti gba àlà fún tó fi disagreement pẹ̀lú Britain kò wulẹ̀ ran ará Palestine lọ́wọ́ mọ́ títí tí Israel fi gbà dé 1967 as at 1950s bàbá Mufassil tó ti dọ̀tún mọ́mù níwò lónìí ó ní rédíò ẹ̀yọ kan tí ń bẹ láàrin àwọn alálàáfà ẹnìkan pé náà ló ní rédíò láàrin wọn àwọn máa gbé rédíò wá sí Central Mosque àwọn ní ọwọ́ ẹ̀yìn làásàrì àwọn fẹ́ gbọ́ ìròyìn Palestine ipe ibo lọ̀rọ̀ kúdùsì dé torí gbogbo àfáà tó lẹ́mìí pé wọ́n tó bá ti ṣe umura àti ajitan wọ́n lọ kúdùsì náà ló mọ̀ wípé kúdùsì ti wà ní pírọ́blẹ̀mù Israel láti gbà wọn ẹ̀tọ́ yọ yanjú ẹ̀ òun náà lẹ́yìn tí wọ́n ti kó sábẹ́ àtàwọn orílẹ̀-èdè Islam yòókù tí wọ́n rọ́ kiri ká Palestine tẹ́yẹ̀ wọ́n gbìjà Palestine ṣùgbọ́n èèbó ti colonize wọn èèbó colonize orílẹ̀-èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́pọ̀ àlàpọ̀ mọ́ Palestine tó sì pa àlàmọ̀pọ̀ mọ́ Israel tó sì lè wí ní Israel àkọ́kọ́ Egypt ó lè win ní Israel bí mo ṣe sọ̀rọ̀ àmọ́ ti colonize lẹ́yìn colonization ó kù al-istimaru ghair al-mubashir ìyẹn ni pé al-istimaru an ìyẹn ni pé indirect kí ni o colonization indirect colonization ló wà ní Muslim world lónìí ìyẹn ni pé wọ́n ti fún alómìnira lóòótọ́ ṣùgbọ́n ààyè tó máa tẹ̀lé wọn Egypt ló ṣe wọn ìjọba tí ó bá dó ń bẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ àwọn Amẹ́ríkà àwo Britain àwo Israel pẹ̀lú bẹ́ẹ̀ ìjọ tí sọ̀dá òdì náà yúbí tó fẹ́ gba masáàsì àkṣọ tó fẹ́ gba Palestine tó fẹ́ liberate lọ́wọ́ àwọn alágbèlébù Britain charge hijack ẹ̀ Egypt àti Iraq pọ̀mọ́ Syria olóńlò ló unite wọn.